orúkọ jésù wá kọ́ wa ògo ni forúkọ olúwa ayérayé nú àwọn ọ̀run gbàdúrà fún wa súre fún wa kára àánú gbà o ẹja lọ kọrin ọpẹ́ èyí tí a gbọ́ láti inú ẹnu àwọn èèyàn wa. ẹ̀dùn ṣókè òkè torí ìfẹ́ la ṣe wá nílẹ̀ bàbá o ṣe òkè sí olóore. we praise you lord. we praise you lord. oh lord we reverence your name. we agbára òkùnkùn lórílẹ̀‐èdè àgbáyé ọlọ́run kó parẹ́. ẹ̀yin ẹ̀dá tẹ́ ti lùsí àwọn ènìyàn ẹlẹ́dọ̀ọ̀rùn wọn ayé lórúkọ jésù kó tù yín nínú. ẹ̀yin tí ogun yé wọlé yín kò ní dé ilé yín. mo sọ tẹ́lẹ̀ lórúkọ jésù ọlọ́run ò dáwọ́ ìbínú rẹ dúró. ní orúkọ jésù dáwọ́ ìbínú rẹ̀ dúró. Amen. ọba àwọn ọba ọlọ́run àpọ́sù ayọ̀ babalọ́lá o gbogbo àwọn èèyàn tí ń wò mí ní àgbáyé lórúkọ jésù orúkọ jésù ni mo pa á ní àṣẹ ẹ bọ́ lọ́wọ́ ogun náà lórúkọ jésù tí a bá ti kọ́ pé ẹ bá ogun yìí lọ ọlọ́run yẹ̀ ẹ́ dànù àmín gbogbo ẹ̀yin tógun yìí ṣẹ̀ṣẹ̀ kọlù nílùú nàìjíríà àti ní gbogbo bí gbogbo àtẹ̀yìn tí ẹ ti tẹ̀sítẹ̀ ti ní ogun yìí ló kọ Jésù mọ àṣẹ jáde gẹ́gẹ́ bí mo ṣe ṣe lánàá bó ti fọwọ́ lé orí rẹ yẹn ogun ogun tí ń pè corona virus ló kọ Jésù iná kó jó dànù. àṣẹ ni bí Olúwa ti ń tí ẹ̀mí ẹ̀ bẹ iná kó jó ibi ibi agbára ibi apá ilẹ̀ bó Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ àìsàn àìnídìí yìí kọ́lọ́n kọ́ da iná sùn ọlọ́run ṣe bẹ́ẹ̀ ọlọ́run gbọ́ àdúrà ọlọ́run dá àdúrà jésù olúwa wa tí a bá ti ń sọ ọ̀rọ̀ yìí lọ díẹ̀díẹ̀ mo máa máa fún yín ní àdúrà tẹ́ máa gbà nílé. as we are proceeding with these words we are going to give you prayer points that we be praying now. our home. bíbélì wípé. the bible says ti wá ní láti mọ òǹjìnlẹ̀ ìjọba ọlọ́run. and it is for us to know the secret hidden things of the kingdom of God. ẹ jẹ́ kó di mímọ̀ pé. let it be known to us. ọlọ́run tí ẹ̀ ń wò yẹn. that God that you are looking at. òun ire. he created good. òun ibi. and he made evil. òun gbogbo. he owns everything. èṣù gangan gangan ọlọ́run ló dá. even devil himself God created him. gbogbo agbára tí ń bẹ lọ́wọ́ èṣù pátá ọlọ́run ló ní. all the power being given to the devil. ẹ wá gbọ́ ẹni tó bá fún láàyè tó bá fún láàyè láti ṣe ni yóò ṣe. whatever give the chances to is what he's going to do. eléyìí tó eléyìí tó ṣẹlẹ̀ yìí. the one that is happening right now. ẹ̀gbọ́n tí bíbélì wí nínú ìwé Àìsáyà. look at what the bible says. forty five verse seven forty-five verse seven. kí ló wí ẹ jẹ́ ká gbọ́ ìwé ẹ̀sìn. mo dá ìmọ́lẹ̀. mo dá ìmọ́lẹ̀. mo sì dá òkùnkùn. mo dá òkùnkùn. mo ṣe àlàáfíà. mo ṣe àlàáfíà. mo sì dá ibi. mo dá ibi. èmi olúwa ni ó ṣe gbogbo òwò yìí. èmi olúwa ló ṣe yìí ọlọ́run ló dá ìmọ́lẹ̀ ọlọ́run ló dá òkùnkùn. God created light and darkness. ọlọ́run ló dá ibi. he made evil. ọlọ́run ló dá àlàáfíà. and he made peace. olóṣe gbogbo rẹ̀. he did all of it. ìmọ̀ ìjìnlẹ̀ tí àwa tí a jẹ́ kìrìsìtẹ́nì gbọ́dọ̀ mọ̀ nìyẹn. that is the science that all Christians must know. a sì gbọ́dọ̀ mọ̀ pé òpin ayé bẹ́ẹ̀ ló ní yóò wá. and you must know that that is how the end will come. ó fi ń prepare ẹ̀yin ọmọ ọlọ́run sílẹ̀ ni. he is only preparing the Christian ahead of time. ìwọ tó o sì jẹ́ jẹ́ pé ẹ̀gẹ̀gẹ̀ náà nítorí pé a ó jẹ a ó mu kálàáfíà lè wà kí n lè pẹ́ láyé ló fi gba jésù o láti pa èrò rẹ dà báyìí. you that is only because of the anxiety of the world that you accept Jesus you need to change your mind. kó má bàa wà nínú àwọn wúndíá mẹ́wàá tí márùn sọlọgbọ́n tí márùn ṣaláì gbọ́n. all that will be among the ten virgins that ten five were wise and were foolish. ìwé matthew twenty five yẹn ẹsẹ̀ ìkíní tí dé ìkẹwàá. matthew twenty five from one to ten. ó ní ó di mímọ̀ pé a pé. it don make us to know that. àwọn wúndíá àwọn wúndíá márùn-ún. the five virgins. wọ́n gbé àtòpá tiwọn. they were carrying their lamp. wọ́n sì mú òróró dání. and they have oil with them. àwọn kan sì wà. and their son. wọ́n gbé àtòpá wọ́n gbàgbé òróró. and they have their lamp they forgot the oil. ìyẹn ni pé wọ́n enjoy ayé pé. Ah, fìtílà wà rere wà lọ́wọ́ àwọn. and to enjoy the word that they have good things with them. agbára ọ̀run ò sí mọ́. and the power of God is not with them. kò sí agbára láti fò mọ́. there is no power to fly. wọn ò láti fò nínú ẹ̀mí mọ́. they cannot fly spiritually anymore. máa fi ohun ara dá wọn lọ́lá. but we are being blessed with kind of things. wọ́n gbàgbé pé fúngbà díẹ̀ níbi tí a wà yìí. and they forgot it's just for a while where we are. wọ́n ti gbàgbé pé ayé yìí kì í ṣe ń tọ́ lọ títí. and they forgot that the world is not forever. so má gbàgbé tí mo ra fi kọ́kọ́ ń fa máa ní ìfáàrà kí n tó fọ ní tọ́pìkì ni pé ti wá ní láti mọ ìjìnlẹ̀ ìjọba ọlọ́run. it is for us to know the deep things about the kingdom. Ah, èwo ló dé bá wa yìí. what has come over us. ẹ wo ibi tó ti bẹ̀rẹ̀. and look started from. àwọn alágbára ayé ló ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ wọn. it started from the powerful woman of the gbogbo àwọn alágbára ayé gan ṣe ó sú wọn báyìí. in the world and cities that even attack them become lazy. ní ti owó wọn ní. for money they have it. ni pé ká kíárin àwọn èèyàn wọn wọ́n ní. for taking care of people they have it. ní gbogbo ọ̀nà wọ́n fún gbogbo tí àwọn ìlú wọn lọ́rùn. and in everything they please their citizens. títí títí wọ́n dán kólòlò. even their road was shining. kódà wọn ò tiẹ̀ lu ọkọ̀ àlòkù rárá. even they are not even using fairly used vehicle. ọkọ̀ tó bá ń ṣe èéfín ọ̀fẹ́. the one that brings out smoke they don't use it. ẹ lè bá gbọ́ta wọn ẹ lè bá gbọ́ta wọn kọ́ dọ̀tí. their drainage is so clean. pẹ̀lú orí ọ̀fin Ọlọ́run. by the grace of God. ẹ lè bá ẹ lè bá ilẹ̀ káàkiri káàkiri. you cannot be death all over their city. síbẹ̀ still. afẹ́fẹ́ wọlé. that evil storm came in. ọwọ́ Ọlọ́run wọlé. the hand of God came in. Ọlọ́run ló ń di ẹnìkan ní òsọ́nà. God said he has come somebody said there is no way. ìwọ ò lè gbà wọlé. where can he not take an entry. ẹ̀yin kìrìsìtẹ́nì. you christian. yẹn bí ọ léèrè. let me question you. ṣé wúndíá tó gbọ́n ni ọ́ ni. are you a wise virgin. àbí wúndíá tí ò gbọ́n. or the foolish one. ẹ má gbàgbé o. please don't forget. gbogbo àìsàn tí ó ń wáyé bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn. the sickness that has been coming for the past fifteen years. òun ló ń dúró tí wọn ò rí solution to it. by the grace of God. ẹ má gbàgbé lójijì. don't forget suddenly. olè hiv wọlé. hiv came in. títí dàárọ̀ yìí. up till this morning. no more solution. there's no solution to it. ẹ má gbàgbé. don't forget. lẹ́yìn rẹ̀ ni ebola wọlé. after that ebola came no in. no more solution. there was no solution to it. corona ló tún wọlé yìí o. coronavirus now. wọ́n tiẹ̀ láwọn alágbára ayé ní bá wọn jà. are fighting atẹ́gùn ni wọ́n fẹ́ sí. and the blowing it into the wind. èmi àtẹ̀yìn tí a jẹ́ ọmọ ọ̀run. you and I that are heaven children. àtiwọ́tẹ̀ èé sọmọ ọ̀run ronú. and you that were not able to change. ka bíbélì kóye rẹ̀ yí ọ. read bible and you understand it. ọlọ́run dá ayé ìdẹ́bi pé anything ah. neutral neutral neutral ponsi tó bá dé òfurufú. whatever come into this world that is not so neutral. agbára rẹ̀ á wá sílẹ̀ ni. the power will come down. torí àwọn áńgẹ́lì tí ń bẹ ní ọ̀run pọ̀. because the angels never get multiple. àwọn tí ń rìn káàkiri tí ò ní jẹ́ kó fẹ́ kọjá bí tán fẹ́. and the one working about that won't allow you to blow. ṣùgbọ́n eléyìí la gbogbo ìlú já. and this one has passed through the whole world gbogbo ayé já gbogbo ayé ṣèkì títí ohun tó sọ ló ṣẹlẹ̀ nínú ìwé matthew yẹn orí twenty four yẹn láti láti ẹsẹ̀ ìkeje yẹn olóṣẹlẹ̀ pé ìgbà ìkẹyìn rèé o nígbà tí ó gbẹ̀yìn ayé rèé ẹ̀ka kí n gbọ́. nítorí pé orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè bẹ́ẹ̀ni àti ilẹ̀ ọba sí ilẹ̀ ọba bẹ́ẹ̀ni ìyàn àti àjàkálẹ̀ àrùn àti àjàkálẹ̀ àrùn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀wẹ̀yìn náà wo ẹ̀gbọ́n tó wí báyìí ọlọ́run ò ní kó ọ̀rọ̀ ẹ̀ jẹ́ jẹ́ ọlọ́gbọ́n ọmọ má wo ọ̀rọ̀ tó o ní má wo owó tó o ní má wo ọlá tó o ní má wo ipò tó o wà láyé má wo education tó o ní má wo agbára tó o ní tó o bá ní tẹ́ pọ̀ orílẹ̀-èdè wọn lè parun níbi tí ọlọ́run fún ọ lágbára dé o lè bọ́ gbogbo àgbáyé ṣùgbọ́n lónìí nǹkan ẹ jẹ́ ká wo bó ṣe rí ẹni tó láyé àtọ̀run kan ọkàn mú nǹkan kékeré ó fi dààmú ayé ẹ jọ sà ẹni tó wà nù létí yóò rìn káàkiri báwo ni ẹni tí ẹni pọ̀lọpọ̀ òfin ní ní stroke ẹ jẹ́ ń sọ tọrọ fún wa bẹ́ẹ̀ yẹn bá sùn sùn sùn náà tó bá yá àìsàn máa ṣe bẹ́ẹ̀ yẹn bá wòran wòran tí ò ṣiṣẹ́ àìsàn máa ṣe are watching something and you are not watching it. gbogbo èèyàn wá dàbí mọ́tò tá a páàkì kalẹ̀ tá a lò. and motors are vehicle being parked in a particular place. ẹ rí i pé tá a bá páàkì mọ́tò. you see when we park a vehicle. láàrin ọjọ́ mẹ́ta. within three days. tá a bá kìkì ẹ̀. if you start it. tá a bá wọ́ ọmọ ẹ̀ dáadáa. you don't run it properly. ká so gbogbo dáadáa. and do everything perfectly well. a rí i pé tọ́ báyà tá a bá wà bí o lè wáyé pọ̀. even when you drive it you can knock out. èèyàn mélòó tó wà nù lé lónìí ni ẹ̀sán láìsàn báyìí. how many people in the house now dey they are not sick people. ntí bíbélì sọ wípé ó and that is what the bible says ọmọ ọ̀run àti ènìyàn ọlọ́run gbogbo. you children of God and ministers of God. tá a mọ̀ nípa Jésù Olúwa. that you know about Jesus the Lord. Jésù ló ń sọ̀rọ̀ ń bí. Jesus speaks here. nínú ìwé Matthew yẹn. in the book of Matthew. twenty five yẹn. in the book of Matthew twenty five. láti ẹsẹ̀ ìkíní. from verse one. kí ló wí fún wa. nígbà náà ni ó fi ìjọba ọ̀run wé àwọn oúnjẹ náà wá. bẹ́ẹ̀ tó mú fìtílà wọn. wọ́n mú fìtílà wọn. tí wọ́n sì jáde wá pàdé ọkọ ìyàwó. wọ́n jáde wá pàdé ọkọ ìyàwó. márùn-ún wọn ṣe ọlọ́gbọ́n. márùn-ún nínú wọn ṣọlọ́gbọ́n. márùn-ún sì ṣe aláìgbọ́n. márùn-ún sì aláìgbọ́n. àwọn tí ó ṣe aláìkú mú fìtílà wọn. yẹ́s. wọn kò sì mú òróró lọ́wọ́. o mú òróró dání. ṣùgbọ́n àwọn ọlọ́gbọ́n. mú òróró nínú kólòbó. ẹnu pẹ̀lú fìtílà wọn. yẹ́s. nígbà tí ọkọ ìyàwó pẹ́. nígbà ọkọ ìyàwó pẹ́. gbogbo wọn tó gbé. gbogbo wọn tó gbé. wọ́n sì sùn. ẹ rí i pé gbogbo ìjọ ọlọ́run ló sùn lónìí nísìnyí èèyàn pàápàá láfíríkà pàápàá nàìjíríà èrò là ń rí wájú àwọn èèyàn ọmọ ọlọ́run scarce ebi ń pa mí mo fi lọ ṣọ́ọ̀ṣì ìyà ń jẹ mí mo fi lọ ṣọ́ọ̀ṣì àìsàn ń ṣe mí mo fi lọ ṣọ́ọ̀ṣì iṣẹ́ ìyanu ni mo wá wá gbogbo nǹkan ìlọ bíbẹ́ jésù náà sọ bẹ́ẹ̀ pé láìsí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu kò sí ẹnikẹ́ni tí ó gbàgbọ́ ẹ ń bá ní iṣẹ́ iṣẹ́ ìyanu ò da orí ẹ̀ ló kú iṣẹ́ ìyanu ṣe pàtàkì onífúnfara pé ọlọ́run wà láàyè torí tó sọ fún Mósè ó lè mi mọ̀dá ẹnu mọ̀dá ojú mọ̀dá adití mọ̀dá afọ́jú mọ̀dá arọ èmi olúwa mo ṣe ohun tó ń béèrè lọ́wọ́ Mósè ni pé sọ fún mi pé akálòlò ni ọ̀kálòlò mọ́ nígbà nígbà tí Mósè òsì nígbà Mósè òsì béèrè ọwọ́ agbákejì fún un bákejì yẹn ló bà iṣẹ́ yẹn jẹ́ a fi fún ọmọ ọlọ́run láti béèrè ní ṣùgbọ́n bí béèrè wọ gbọ́dọ̀ já gbàgbé bí a ń lọ uh, orí ọ̀fẹ́ tó yọ̀ǹda fún ọ tó yọ̀ǹda fún ọ kò gbọ́dọ̀ gba ọ̀run lọ́wọ́ rẹ ẹni bá tó bá gba ọ̀run lọ́wọ́ rẹ ó sì ayé wá èmi fọwọ́ gbáyà lórúkọ olúwa ìgbẹ̀yìn ayé ti dé. I am telling you in the name of God the end of the world has come. ohun gbogbo tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Egypt pátá. all what happened. Abraham in Egypt. Ọlọ́run ló sọ fún Abrahamu pé. God told Abraham. Gbọ́ ohun torí ń tó ṣe yìí. And listen because of what I've done. Àwọn ọmọ yóò lọ sí àtìpó fún irinwó ọdún. And your children will go to slavery land for four hundred years. Irinwó ọdún. For four hundred years. A rí i pé nígbà tí irinwó ọdún pé. And when the four hundred years complete. A yan olùgbàlà fún wọn. And the savior was being chosen. Láti gbà wọ́n. To deliver them. A rí i pé lẹ́yìn olùgbàlà lu ọgbọ̀n ọdún. And the savior spent thirty years. Gbogbo ènìyàn lágbàáyé àti bíbélì gbé onímọ̀ fún the world and the Bible makes us know. Lẹ́yìn ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ọdún méjì nǹkan máa yí padà two hundred years ti fi ayé pé pẹ̀lú orí ọ̀fẹ́ everybody ní retí Jesus. láti ìgbà náà ni ìgbàgbọ́ ti já wá ilẹ̀ then the ìgbàgbọ́ ti di gbẹ̀ǹfẹ́. and then the faith has turned nothing. ìgbàgbọ́ ti di tí ò yẹ kó dà. and it has turned to what it ought to do. jẹ́ tún bí o gbọ́ orin díẹ̀ sí. let me just allow you to listen to the song. lè kó o tún lè gbádùn kí n tún mọ̀ ń padà bọ̀. i'm coming back. máa fi hàn ìjọ àkókò yìí n tí a ní ìgbẹ́kẹ̀lé nú ẹ̀. and i will tell you what the kind of man i'm facing. kì í ṣe Jésù la ní ìgbẹ́kẹ̀lé nú ẹ̀. it is not Jesus we are facing. ṣùgbọ́n lẹ́yìn ráńpẹ́ láàrin ìṣẹ́jú méjì mo máa sọ ní tí ìjọ sìn jẹ́ àkókò sìn yóò sì dára fún and it shall be well with us. ọ̀ya ẹ fún wa ní orin. ó ṣé o jésù ó ṣé o. ó ní búwọ́ rẹ̀ àríbìtì mímọ́ mímọ́ ọlọ́run àkọ́dá ayé àìkú àìṣá ipò táwa náà wà lọ́wọ́ nínú ìwé revelation yìí nínú ìwé nínú ìwé mímọ́ ìwé revelation orí kẹta sí ìjọ Laodikia láti ẹsẹ̀ ìkẹrìnlá títí dé etí kí ló wí ẹgbọ́n tó kọ̀wé nǹkan wọ̀nyí kọ̀wé nǹkan wọ̀nyí ní yà mí wí ẹlẹ́rìí olódodo ẹlẹ́rìí olódodo àti olóòótọ́ olóòótọ́ èèyàn lọ́lọ́run di afẹ́ akọ. whether we like it or not. olóòótọ́ ni. he is a righteous man. olódodo ni. he is a faithful God. èmi rẹ lè jó nírọ́. we may be liars. a lè jẹ́ a lè jẹ́lẹ́kẹ́ ènìyàn. and we may be even be deceitful. àwọn nǹkan tẹ̀lé láyéláyé ní ìṣòṣe gbogbo ẹ̀ àwọn tó tọ ọrọ̀ ayé jọ ní ìsìn wọn ni pé òfo ni. and those people that dey gather the things of the world. àti ilé pé èmi mo tóbi ju ẹsẹ̀ rẹ̀ òfo ni. people that dey pursue pursue power dey ah, know their own value. èmi náà fẹ́ tẹ̀ kan lẹ̀ rí má fẹ́ lọ bì kan èmi àti aeroplane mi ni àti ní kò fún mi. I never thought brother used to go about with my plane. ṣó gbogbo ń tàn gbéra gáàsì reality yẹn ni pé ìṣẹ́jú kan ó lè tì á mọ́lé ká mọ́ tẹ̀ láyé débẹ̀. bẹ́ẹ̀ náà ni ìjọ Ládékíà ìjọ ìkẹyìn láwa yìí ìjọ tó ń wò pé èmi ni mo dà báyìí èmi mo rí báyìí ìjọ orílẹ̀-èdè Nàìjíríà à ń sin Ọlọ́run lórílẹ̀-èdè yìí mo gbógo fọ́lẹ̀ wa ṣùgbọ́n ìsìn Ọlọ́run ìsìn láti dolówó lọ́pọ̀ jù àwọn olù olùṣọ́ àgùntàn àwa gan ti di olùṣọ́ ẹranko. and even the shepherd they have become the shepherd. àwa olùṣọ́ àgùntàn àwa gan ti di àwa gan ti fẹ́ àwa gan ti fẹ́ di àwa gan ti fẹ́ de wúrẹ́. and the pastor they almost turned into animals. ẹlòmíà ní bàbá ọlọ́rọ̀ tútù lòun. and some people will say they bàbá are so rich. bàbá ọlọ́rọ̀ ìtùnú. that they have the riches of God. nígbà téèyàn dáàrin ẹranko tí ó yẹ ká sòótọ́ fẹ́ ẹranko kẹ́ranko di èèyàn. ní ní when we get into the midst of animals and we need to tell them the truth of the Bible. ìgbà náà làá sọ wípé kí wọ́n lè dúró. but it is that ìyìn rérí ọgbà kólekóle. and the gospel doesn't come in a hard way. ta la fi jọ o. and whom do we resemble with. ta fi jọ. whom do we look like. ìgbà tí ẹni kí gideoni lọ jagun. and when you have gideon to go and fight. tèrò pọ̀ lẹ́yìn rẹ̀. and he was having multitude. ọlọ́run sọ wípé má wò wọ́n o. the lord said don't look at them. kó wọn lé etí odò. just take them by the sea. ẹni bá ti lè fẹnu lámi bí ajá. òun náà ni kọ́ lọ. that is the one that you know. ẹ̀rí èèyàn tó jákù. can't you know the many people that. ẹ má gbàgbé o. now don't forget. iye èèyàn tó jáde ní ilé ilẹ̀ Egypt. those that came out of Egypt. mélòó lọ wọlé mọ́. how many of them get to the canal? land. ntí Ọlọ́run rán wa pátì. and what God has said that we put it aside. ká lè rí ọrọ̀ ayé tòjọ́ dáadáa. so that we be able to better the the world. ká lè rí èèyàn ńláńlá dìndìndìndì nínú ọ̀ṣọ́ọ̀ṣì wa. so that we have big big men in the church. kódà mo fẹ́ lè sọ pé big men gan ní control ṣọ́ọ̀ṣì mi láì. I will say it's the big men that control some churches. dádì ìwé má jà pẹ́ púpọ̀ lónìí o. dádì don't let us stay too long. nítorí àwọn èèyàn ní activity tó pọ̀. because people have a lot of activity to do. activity wo lójú tọ́lọ́run lọ. and which activity. ọlọ́wà dá èmi àtẹ̀yìn gúnlẹ̀ sójú kan. God has not disappointed us. ó fi hàn wá pé ló ń láyé àtọ. He shows us that he is all seven and a half. ìta ò ṣe é rìn ẹlòmíì ò lè ẹlòmíì ò lè bẹ́ẹ̀ nìkejì sọ̀rọ̀. and people cannot go out nobody can even talk to their neighbor. ṣe ẹ rí i pé Ọlọ́run nu. and we know that is God. ẹ máa gbàgbé ta la fi jọ. and who do we look like. Jésù wípé. Jesus said. ọ̀pọ̀ èèyàn ni ó sọ́dọ̀ mi. multitude will come unto me. ṣùgbọ́n díẹ̀ la ó but few will be chosen. ohun tí Jésù ọ̀tẹ́ríba fún là ń tẹ́ríba fún lónìí. what Jesus never bowed for that is what we are bowing for ní pé bí ń pa. àti èdè tẹ́lifù náà that is in your káàbọ̀ kú iṣẹ́. welcome well done. ogójì ọ̀sán àti ogójì o. forty days and forty nine. a ọmọ káre o. well done. a ọ̀kadì. well done. ebi ti dé. and ah, you so òkúta di àkàrà. don't turn to bread. tọmọ ọlọ́run ò máa jalè báyìí. it's the children of God not stealing now. tọmọ ọlọ́run ò wí pé kúkú mọ̀ pé ẹ̀mí ń fẹ́ ọ̀sà ìlera fún ara. and so the children of God tó di pé iṣẹ́ ṣe. the not very men before the work can commence. irọ́ orí pẹpẹ ò lóǹkà mọ́. even the lies on the altar is uncountable. wàhálà tí à ń dálẹ̀ gan fẹ́ ju ti Jésù gan lọ. and the problem being created by men is more than Jesus. àbájọ tí Jésù sọ pé kì í ṣe gbogbo àwọn tí ń pè mí ní olúwo olúwa ní ọ̀wọ̀ ìjọba Ọlọ́run. that is why Jesus said not everybody that call me Jesus. orúkọ rẹ̀ la fi ṣe léyìí we did this in your name. orúkọ rẹ la fi ṣe léyìí. we did that in your name. mi ò mọ̀ rí oníṣẹ̀ṣẹ̀. I know you not you sinner. a kó èrò we gather people. a ò sọ̀rọ̀ ọ̀run fún wa we didn't tell them about heavenly words. ọ̀rọ̀ ìtùnú. word of comfort. torí orílẹ̀-èdè wa ní problem. because the nation has torí problem. torí orílẹ̀-èdè wa ṣaláìní. because our nation lack. orílẹ̀-èdè nàìjíríà ṣaláìní. and this nation Nigeria we didn't lack. ìṣe ló yẹ ká wàásù káwọn ìjọ ọlọ́run yí padà. we need to preach for the church of God to change. kọjá yí pé ẹnikẹ́ni tá a bá fi ibìkan tí ò gba bíráìbù tó bá ṣe yóò dúró dáadáa. and whoever we put in a position if he doesn't take bribe whatever we, do. àwọn èèyàn ti lọ kó àwọn nǹkan bọ̀ látòkè òkun. people bringing things from abroad. wàhálà wọn wèrè ni ẹ bá wọn ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ tó bá ti bàjẹ́ wọn ó tún ru owó mi wá. they tell them to do artificial ones so that they will be gas well. gbogbo àwọn orílẹ̀-èdè ńláńláńlá wọ́n fẹ́ràn orílẹ̀-èdè nàìjíríà. all the great nations they love this country nàìjíríà. kí ló dé tí wọn fẹ́ràn another country. why is it that they don't love any other country. kí ló dé another country. why is it that they don't love another country. country. they cannot love another country. kò sí ọ̀rọ̀ tí wọ́n fẹ́ kò sí ọ̀rọ̀ tí wọ́n fẹ́ kó lọ wọ́n sì ti rí bálá ìgbani gbogbo àwa ọmọ nàìjíríà tí nàìjíríà bá ti rí dọ́là lórí pánstálì tí a sì rí àwọn owó òkè òkun tí a bá ní wọ́n ta gbogbo ẹran wọn wọ́n á ta á they will sell it. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní wà. many people are coming. pẹ̀lú orí ọ̀fin ọlọ́run. by the grace of God. àwọn ọmọ yín lọ sófàs. we take your children abroad. ẹ má wọrí àkè àárín rẹ̀. don't don't worry we are going to One take care. wọ́n tún ta àwọn ọmọ wa. and they were selling their children. sí okoru ẹ̀kejì. they are selling them into slavery for the second time. ẹ má yé ẹ má yé ọmọ nàìjíríà ọmọ áfíríkà. tó kú sínú odò river river river kẹjọ kìnnìlọ́hún nípa àwọn fẹ́ cross ẹ láti lọ sí láti lọ sí òkè òkun wọ́n sì ti gbowó orí wọn àwọn tó àwọn tí wọ́n tí wọ́n kó dọ̀ wọ́n fi ẹ́ sasẹ́wọ̀ pẹ̀lú orí ọ̀fẹ́ ajá ní bẹ́lòmíì níbi tí àwọn oníyìn rere nu o ìlú tí yìn rere ló ń gbilẹ̀ nìyẹn iye tá a ti tu àwọn èèyàn nínú yẹn bíbélì wípé ẹ tu àwọn èèyàn mi nínú ẹ tù wọ́n nínú ẹ ṣe jẹ́ já sòótọ́ kí ọrọ̀ ajé wa lè dìde ẹ ṣe já sòótọ́ kàwá tán báyìí. Is it not the end of ẹ̀yin ẹ̀yin ẹni bí gíga. You people in the high places. Bọ́mọ yín bá wúkọ́. If your child comes. Ó ti dòkè òkun. You take it abroad. Bí orí bá ń fọmọ yẹn ni. If you have any, Ó dòkè òkun. You travel abroad. Ọlọ́mú yín ní ìsìn. You are not in trouble. Níbo lẹ lè lọ? Where are you going? Ẹ lẹ lè lọ. Where will you run to? Ẹ sọlù tẹ ẹ bá lè lọ báyìí. Now tell me where you can travel. Ìlú wo ló fẹ́ gbà yín? Which country want to take you? Gbogbo hospital yín ló sì dáhoro. And all your hospital. Bẹ́ẹ̀dì gidi ò sí ń bẹ̀ mọ́. It's so good corona dé hospital gbogbo ló ti kún títí di aládàáni ló ti kún lọ́wọ́ tá àbí ọ̀tàn báyìí ojú ti wá àbí o ti wá ta lọ́fẹ́ ilẹ̀ lọ́fẹ́ gbà lọ ní àbókè báyìí tí wọn ò ní fi aṣọ́kò padà ẹ máa lọ sínú èkìsà yín nàìjíríà ìṣe ìlú tí kì í ṣe ìlú tí tí ògo ò sí mbẹ. ah the Nigeria is a global country. kèé ṣe ìlú tí ọlọ́gbọ́n ènìyàn ò sí mbẹ. it is not a country that there is no white people here. wọ́n wá slave wa láti tún ìlú tí wọ́n ṣe. ah they are now enslaving us. ọyẹ kẹlẹ ìkọ́ wa ní ọgbọ́n ká gba ìyìn rere tó tọ́. and we should learn from this and accept God. ẹni tí a gba ìyìn rere ò ní mú tí ì ṣe tiẹ̀. and whoever is a God follower will not take more than what belongs to them. kò ní jẹ ju tí Ọlọ́run bá fún lọ. they will not take more than what God has given them. ìránṣẹ́ Ọlọ́run. a minister of God. tí ò ní ju ṣọ́ọ̀ṣì kékeré bí mo ti ń sọ̀rọ̀ yìí lọ. this more than this bẹ́ẹ̀ bá rí tí bẹ́ẹ̀ ń di rẹ̀ a ní God is a God of miracle ṣé ṣe olúwa ló ti tán débẹ̀ tààfin gun mọ́tò ńláńlá ṣọ́ọ̀ṣì tá a bá wọn gbogbo ṣọ́ọ̀ṣì kò lè ju ten million lọ olùdásílẹ̀ ti gun mọ́tò one hundred and fifty million mo la fẹ́ gbé ilé ìjà irú ipò tí a wà nìyẹn ipò tí a tan àwọn èèyàn láti lè gbà tọwọ́ wọn creation that will deceive ask people to take advantage. a sì fàṣẹ olódùmarè gbàdúrà fún wa. and then we use the authority of God Almighty to pray for them. ọlọ́run wòran. God is just the same. tààlà ìjọ. Who do you look like? Ó yẹ Jésù. We ought to look like Jesus. Ọmọ ẹ̀yìn one twenty. And the disciple of one twenty. Pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run. By the grace of God. Yẹn pe Jésù lólúwa. That Jesus is Lord. Alágbádá iná ni. He is with the garment of fire. Aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn ni. And with the underwear of sun. Ẹni tá à ń wí o. And the person we are talking about was God. The person we are talking about was God. Wọ́n jẹ́ jẹ ọ̀fẹ́. They were eating free. Wọ́n rí jẹ ọ̀fẹ́. They were doing everything free. Nígbà tí wọ́n gbóòótọ́ ọ̀rọ̀ lọ. But when they had the true and condemn slaves. wọn náà ò lè bá rìn mọ́. he said kèké kò sẹ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kù mọ́. does do the still outside. asa fẹ́ kí crowd lọ bí omi. we want the crowd to move. kẹ́hálẹ̀ kèé ti ṣe torí iṣẹ́ ìgbàlà. not because of the work of salvation. ọjọ́ méje lẹ́lòmíì fi ṣe. and some will do it for seven years. ọ̀rọ̀ dídùn dídùn ẹ̀rín àrín tàkìtì. sweet sweet words and they will be loving. ibi tó dáa nínú bíbélì. what is so good in the bible. àwọn nǹkan tí ò àwọn nǹkan tí ò lè hit ọkàn. and words that cannot hit the mind. ẹ sì rí i pé bá a bá ra lọ́jà the same way you buy yam in the market. tá la bẹ́ẹ̀. and you peel it. tá a bẹ̀rẹ̀ sí sọ sẹ́nu. and you started eating it. ikú lèèyàn ń sọ sẹ́nu. you are trying death. bí ayé àwọn èèyàn ṣe rí lónìí nínú ṣọ́ọ̀ṣì. that is the way the life of people are. iṣu tútù lẹ́lòmíì. and some they just fresh love. olè panṣágà olójúkòkòrò eh, eh, eh, wọ̀bìà somebody that rob. apanimọ̀yọ̀dà. the murderer. àwọn tá a kó jọ those are the people we gathered in the church. tá à pè láwọn ènìyàn ọlọ́run. and we call them the children. báwọn bá ti ru tí wọ́n bá ti ru tí wọ́n bá ti ru ìdá mẹ́wàá bílíọ̀n fún wa. and when they bring the tenth of billion naira to the church dùn. we are so much happy. lóòótọ́ àárín fi ṣiṣẹ́. truly we are doing bless yẹ. we are blessing it. ẹ máa ṣe èso. continue doing it. Jésù tún sọ̀rọ̀. Jesus now said. ọ̀rọ̀ tún le. and the world so God. àwọn èèyàn ń ta ló lè gba eléyìí. and the people say look and take it yẹn o. I'm talking about the people we are following. Bá mi ló sọ̀rọ̀ yẹn o. It's my father that has said it. Ẹni tó ga jayé lọ́lọ́ sọ̀rọ̀ yẹn o. He that is greater than the whole world. Káwọn èèyàn má bàa lọ. So that people will not go. Jésù kúkú sọ fún wọn pé. Jesus told them. Wọ́n gba àwọn ẹ̀ máa lọ. You go. Ọwọ́ akọjú sàn méjìlá tó kù. He now sẹ́yìn náà fẹ́ lọ. do you wanna go. ẹ má gbàgbé ní táwọn ọmọ ẹ̀yìn yẹn sọ. don't forget about what the bible says. ibo làwọn fẹ́ lọ. where do they go. ìwọ lọ lọ́rọ̀ ìyè mi. you are the word of life. ìwọ lọ lọ́rọ̀ ìyè. you are the word of life. kẹ́ ẹ sọ pé èèyàn lọ́lọ́run fẹ́ fi jagun. it is not multitude that God wants to use to fight. tí àwọn èèyàn díẹ̀ bá wà lórílẹ̀‐èdè tí wọ́n gbàgbọ́. if you be in this country believe. gbogbo èèyàn ló ní ìdí ọlọ́run. everybody needs God. gbogbo èèyàn ló ní ìdí ọlọ́run. everybody needs God. the position that the minister of God ought to be there not there níwọ̀ntúnwọ̀nsí. and the life of just in a minute. èmi gbàgbọ́ pé kò sí ti ìrántí ọlọ́run ò lè gùn láyé. I believe there is nothing the minister of God cannot write in this world. ṣùgbọ́n káwọn tí a kúkú rán wa sí yẹn di a kí ènìyàn nú ẹ̀mí. and for the people we have been sent out to become free soil. torí olóhùn sẹ́ndì wa olóhùn rẹ̀ wá gẹ́gẹ́ bí àgùntàn sáàárín ìkookò. he send like a sheep into the midst bí ejò. and we should be wise and survive. ká ìwà tútù bí àdàbà. and we should be peaceful like dogs. tá a sọ orílẹ̀-èdè nàìjíríà. look at what we have told nation. a we are making desolate. Eh, eh, ìwọ eh, lè máa mú ìwọ wòlíì ìwọ ajínrere ọ̀rọ̀ òtítọ́ jáde títí ọdún kan nínú revival kò jáde nínú ṣọ́ọ̀ṣì kò jáde òun wa ń orin wa orin mà dá orin ọpẹ́ mà dá ọmọ nfọwọ́ èèyàn ọmọ nfọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ ṣùgbọ́n àwọn tí ń kọ́ ń kọ́ eégún o aṣẹ́wó aṣẹ́wó àtijọ́ àwọn aṣẹ́wó àwọn èèyàn tí ó jẹ́ pé ayé wọn ò gbá wọn bó òtítọ́ pàdé àwọn náà máa ṣe wúù ẹran àrọ wà á máa mú èdè fífọ̀ jáde ewu láyé yìí ewu ayé ayé ló ti dé yìí. and ah, the danger has come into the world. wàhálà ayé ló ti dé yìí. the problem of the world has come. ìdààmú ayé ló ti dé yìí. trouble of world has come. ẹ̀yin ẹ̀yin olórí wa. you are leaders. ẹ rí i pé ẹ ẹ ṣe eré báyìí. you have not done it well at all. torí pé ní ìsín fáírọ́ọ̀sì yẹn bẹ̀rẹ̀ ọyún bẹ̀rẹ̀. and the virus ẹ wo iye owó tó ti wọlé báyìí. and think of how many money has come. ọlọ́run tún jẹ́ ẹ lò fún ọlọ́run tún jẹ́ ẹ lò sọ́sibítù o. before you use it for the hospital. èmi kú mọ̀ pé bá a ṣe ń pin náà. I know the way you divide it. kò kúkú wọn. it never tally. ẹlòmíì pin tán kọ̀láfíà ò sí fún. and some people dey share ẹlòmíì pín owó orílẹ̀-èdè kọ̀ gbádùn ayé ẹ̀ mọ́ èèyàn ló kù tí àlàáfíà rẹ̀ wà fún torí ènìyàn lèèyàn lè tàn yàn ò lè tàn ọlọ́run ẹnikẹ́ni tó lè gan ọlọ́run ò sí àbẹ̀yàn bá gan ara rẹ̀ bẹ́ẹ̀yàn bá tan ara ẹ̀ ló kù ọlọ́run ẹlẹ́tàn yóò máa tan ara wọn ohun tí mo ń bọ́ sọ lónìí òun náà ní pé sọ́lọ́gbọ́n ni ọ́ àbí òun gọ̀ ó ní wà wàásù àkọ́kọ́ yìí tí ọlọ́gbọ́n ni ọ́ àbí òmùgọ̀ tó o ti rí pé gbogbo tèmi ń jọ ń kó jọ oh, ẹlòmí ò lè gbé ilé báyìí kò lè gbé ọ̀nà borí bá ń fẹ́ lómi ní ti ẹ̀rù tí ń bà pé tèmi ò tí ì ní fáírọ́ọ̀sì bára bá ń gbóná tèmi ò tí ì ní fáírọ́ọ̀sì nǹkan inú afẹ́fẹ́ ní sì ń gbà lọ àánú kú ọ ò ní bá wọn ní fáírọ́ọ̀sì ìwọ tó o ní wàá bọ́ ṣùgbọ́n gba Jésù lólúwa tó lùgbàlà gba òtítọ́ òtítọ́ ọ̀rọ̀ nínú òtítọ́ ọ̀rọ̀ làlàáfíà wà tí ò bá ti sí òtítọ́ ọ̀rọ̀ kò sí àlàáfíà ọmọ ọlọ́run ń kú bó ti yẹ kí wọ́n ń kú bí ẹran ṣe ń kú àìsàn tí ò yẹ kó farahàn nínú Kristi ó ti ń farahàn ọ̀pọ̀lọpọ̀ ò ní ìfọ̀kànbalẹ̀ ẹlòmíì ahoro aya ni some of them are living in a owó lọ́lọ́ bí ẹlẹgbẹ́ yìí o and they have money. owó ọ̀gbà wà báyìí. and money cannot deliver us. agbára ọ̀gbà wà báyìí. the power cannot deliver us. ipò ọ̀gbà wà báyìí. the position cannot deliver us. ọgbọ́n ènìyàn di asán. the wisdom of God has come to us. mo ń tọ́ sọ̀rọ̀ pé ẹ di ọlọ́gbọ́n. I am talking to you that you should be wise. bàbá di ọlọ́gbọ́n. Daddy be wise. Ẹ jẹ́ agbọ́n tí Bíbélì yẹn wí. Let us listen to. Ipò tí ìjọ orílẹ̀-èdè Nàìjíríà wà àti gbogbo ìjọ tá a pè ní ìjọ lórílẹ̀-èdè àgbáyé báyìí. Ipò tó wà rè ẹ má ká lọ́mọ. Àti Sẹ́ńgẹ̀lì ní ìjọ nínú ọjọ́ kí ẹ̀kọ́ rẹ̀. Bẹ́ẹ̀ni. Nǹkan wọ̀nyí. Ẹni tí ń jẹ́ ìwí. Ní wí. Ẹlẹ́rìí òdodo. Ẹlẹ́rìí òdodo. Àti olóòótọ́. Àti olóòótọ́. Olùpilẹ̀sẹ̀. Olùpilẹ̀sẹ̀. Ẹ̀dá Ọlọ́run. Ẹ̀dá Ọlọ́run. Èmi mọ iṣẹ́ rẹ. Èmi mọ iṣẹ́ rẹ. Bẹ́ẹ̀ ìwọ kò gbóná. O gbóná. Bẹ́ẹ̀ ni ìwọ kò tutù. O tutù. Èmi ìgbà lọ́dọ̀ Ọlọ́run nira. to come to God is not difficult. ṣùgbọ́n ká gbóná sí òtítọ́ ọ̀rọ̀. for us to be lukewarm. ojú àwọn èèyàn akoro. and people will be so front. ẹ pé a bá tí ìrìnàjò Ọlọ́run ń sọ̀rọ̀ tẹ́ bá ń gbọ́ húù. when you ah, protest us and their money is making us there is no truth in it. lie down pastor. when they tell you to tell right now my good pastor. I'm telling you that's so good. Iṣẹ́ ìyanu ò gbé adọ́run. And miracle does not take us to heaven. <laughs> Ìgbàlà ló gbé adọ́run. It is only salvation that will take us to heaven. Ní máa mi fi kọrin, máa mi máa mi Bọ́lá rẹ̀ fi kọrin pé ìgbàlà ló jù ó. Ara ìgbàlà ló jù ó. Salvation is more important. Kò sí tó níbi ìgbàlà rẹ̀ lójú. It is your salvation that is important. Torí ẹnikẹ́ni ló alààyè ọ̀màgbà tó wọ bí. And the living doesn't know the time that it comes. Ìgbà tó ń kọjá lọ ìlú òun mọ̀. And it is when you are passing by the door. Ìdá máa fòpin sí ayé rẹ̀ sí òun mọ́. And where you don't know. that is why you must be saved. ọwá bíi ni. you come here. mo wá bíi ni. I came here. wọ́n tó ń wò mí wá bíi ni. you that are looking at me you come here. o láti London kan. you will go one day. níbo lọ́ọ́ yọjú sí. and where are you going to be. torí ibi ìṣẹ̀lẹ̀. because this is not your home. ẹ ká dákẹ́ ká tó lọ bòmí. tàbí kí ìwọ kúkú gbóná. bọ́ọ̀bà gbóná. ǹjẹ́ nítorí tí o ṣe ìlọ́wọ́wọ́. torí pé o ṣe lọ́wọ́wọ́. tí o kò sì gbóná. o gbóná. bẹ́ẹ̀ ni o kò tutù. o tutù ìjọ Nàìjíríà. that is the church in the country. ọ̀ya. Oh, yeah èmi ò pọ̀ jáde kúrò ní ẹnu mi nítorí kí ìwọ wípé èmi ní ọ̀rọ̀ èmi sì ń pọ̀ sí ní ọ̀rọ̀ èmi kò ṣe aláìní ọgbọ́n tí ìwọ kò sì mọ̀ pé òṣì ni ìwọ. ohun tá à ń dúró lórí ni pé chọ́ọ̀tì wa lọ́rọ̀ tẹ́ ẹ bá dé chọ́ọ̀tì wa èsì kọjá ń bẹ̀ ni kódà ìrìn ẹsẹ̀ tẹ́ ẹ bá ń gbọ́ tẹ́ ẹ bá ń wá wọn kálípà tó tiẹ̀ wà mẹ́rin lè rí kálípà ó lójú àwọn èèyàn tó lè wọ chọ́ọ̀tì wa chọ́ọ̀tì wa yàtọ̀ ilé ilé ilé ọlọ́ bọ́lọ̀ ti wá yàtọ̀. our own church is quite different. ah billion billion la wa ń lò. ah we spend billions of naira. àwọn òtí ẹ̀gbọ́n ti ń gbọ́ million mọ́. we don't know what they call million anymore. billion la ń lò. we are spending billion. billion la ń lò. and we are spending million. church wa ló tóbi jù lágbàáyé. and we are the largest church in Africa. àkókò láti sòtítọ́ la wa yìí. this is the time to say the truth. ìgbà ìkẹyìn la wa yìí. this is end time. èmi sọ àsọtẹ́lẹ̀ mẹ́ta. our father said prophesy to all. àsọtẹ́lẹ̀ àkọ́kọ́ ni pé. and the first one is. ogun tí gba ọ̀run lọ́wọ́ ẹni olúwa yóò gbà lọ́wọ́ rẹ̀. amen agbára tí ìjẹ́kẹ̀yàn débi tó dára láyé ọlọ́run yóò bá wí. àìsàn tó dí ọmọlẹ̀ tí òjì ó lè sin ọlọ́run yẹn ọlọ́run ó tú ká. ẹ̀mí mímọ́ bíi tí ọmọ rẹ ìgbọ́wọ́lé orí wàhálà tí ń bẹ nú ilé rẹ yẹn ìdààmú tí ń bẹ láyé ọmọ rẹ yẹn ẹni tí ń bẹ lọ́sítì tí ń jẹ́wọ́ pé òun fẹ́ sin ọ̀tọ̀kọ̀tọ̀ kan yẹn ẹni tó sọ pé ìwọ yìí ìwọ nìkan ṣoṣo ló kù lórúkọ jésù ọlọ́run dìde ọyọ kò nù sòrò ọyọ kò nù dààmú o ti bẹ̀rẹ̀ ní kò jí ọlọ́gbọ́n kò sí kò jí ọlọ́gbọ́n kò o mọ̀ gbéraga àwa ní owó a ní ọrọ̀ bẹ́ẹ̀ ṣe ń lọ ọrọ̀ tán ni agbára ẹ̀mí máa ń kára nínú ìjọ yìí kọ̀ wá tì lójú láti lẹ òkú tó a rí i ọmọ ọdún mẹ́wàá ogún ọdún twenty three forty forty years fifty kò wọ́n ní ọlọ́run ló fún wa olóṣì gbà padà láyé láyé ó ní òun ó sọ ọjọ́ orí wa ní di ọ̀pẹ ètò ọlọ́run wa ń bàjẹ́ lórí àwọn ọmọ lọ ṣé gbogbo àti kọjá lọ ìlú òótọ́ àti lódodo wọn lọ ọ̀run ó lóhun aláìmọ́ kan kì yóò dé ìjọba ọlọ́run ohun aláìmọ́ kan ni o ẹ̀ ṣe jẹ́ àwa tá à ń béèrè fún playing we that were demanding for prayer. àwa tá béèrè fún iṣẹ́ ńláńlá. we are demanding for people contracts. àwa tá béèrè fún ilé ńláńlá. we are demanding for mansion. tá béèrè fún mọ́tò ńláńlá. we are demanding for big pay. ẹ ṣe béèrè fún ìwà mímọ́. why don't you call us for holiness. torí bíbélì ò ní kó ọ̀rọ̀ ẹ̀ because the bible will not swallow you up. láìsí ìwà mímọ́ kò sẹ́ni nobody will see God láìsí ìwà mímọ́ kò sẹ́ni tí ó rí ọ ọ̀nà wo la fẹ́ gbé gbà ìgbẹ̀yìn ayé ló dé yìí ipò tíjọ sì wà nìyẹn a ní ọrọ̀ púpọ̀ a ní ọlá púpọ̀ ó ní òṣì àti àárẹ̀ olùsí olòṣì ní ẹ wúlò torí pé ìgbé ayé tọ̀pọ̀lọpọ̀ gbé owó tá a mi dà ní owó owó èèyàn bíi ọgọ́rùn-ún èèyàn tá a ń dà á lẹ̀ fọlọ́run tí a sì ń lò ó. àgbẹjọ́sẹ̀lẹ̀. ǹjẹ́ lóòótọ́ àti lódodo sórílẹ̀-èdè ọmọ dàwòrò máa lọ. truly is the root nation not become desolate. hospital la ní. is it hospital we have. ẹjọ ẹjẹ abéèrè lọ́wọ́ ara wa. let us ask ourselves ṣé lóòótọ́ la ní àwọn ènìyàn aláàbò tó dájú lórílẹ̀-èdè. we have the health care that they are so sad. ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa. let us question ourselves. sálàáfíà ń bẹ lórílẹ̀-èdè. is there peace in this country. ẹ wo ẹ wo gbogbo nǹkan ló le kankan. and things are so hard. àwa tiẹ̀ tí aṣọ tó kún bọ̀ ló ń jẹ wa. and ah, we have done fairly used. aṣọ tó kún bọ̀ oúnjẹ tó kún bọ̀ àwọn kan tó kú láti ara wọn pé àwọn ti wà háìlè they are, so high. wọ́n wọ́n ṣèfù ara wọn síbì kan. that they, they, they isolate themselves so. ẹ jẹ́ n bí léèrè. now let me question you. sọ ọmọ yẹ ọmọ tó láìsàn lọ́dún ilé rẹ báyìí. you know how many people are sick in your house. tó o lè gbé wá tó ti lè rí wòsàn. you cannot bring to where they can see doctor ò lè mọ wàá wo. and the doctor must come to your house. kò wúlò fún ọ. it's not useful for you. owó orí ọ̀ràn. and your money cannot. ipò orí ọ̀ràn. your position cannot be anything. torí ọ̀nà tó gbà rí owó yẹn. because the way you got the money. ọ ní ẹlẹ́sẹ̀ kan kì í bá a ó ní bí a bí

where you forsake the truth. ogun máa wọlé. problem will come. àìsàn máa wọlé. sickness will come. orílẹ̀-èdè àgbáyé ti kọ̀ Ọlọ́run sílẹ̀. and the whole nation the whole world has forsaken God. ìtì mọ̀kàn sọ ni pé orúkọ Jésù sì kù lọ́nà ní Áfíríkà. all what we say is that the name of Jesus still remain in Africa. ṣùgbọ́n ní Europe kò sí ntọ́jọ́. but in Europe and all other Asian countries. iṣẹ́ wọn sì lọ déédéé owó wọn wà. and their work is going perfectly well this morning. hospital wọn máa wà máa fẹ́ lọ sí o. and they are well equipped to speak to. nǹkan ni wọ́n ní. and they had everything. wọ́n lọ́lọ́pàá tó dáa. and they have good people wọ́n ní plane tó dáa ṣùgbọ́n kò sí ọlọ́mọ wọ́n lè pe ọlọ́run. where do you want to go go. iṣẹ́ wọn jẹ wọ́n lógún. and there so much concern with the with the kò sí ààyè fún ọlọ́run lọ́wọ́. no room for God with them. ṣùgbọ́n ẹ wo tọ́lọ́ ń ṣe báyìí. but look at what God has done. àwọn wọn wá na bíbélì òkè. and they not receiving their Bible. àwọn ni wọ́n wá ń pe àwọn pásítọ̀ wọn tí wọ́n fẹ́ sọ. and they not calling their pastor. wọ́n wá tètè mọ̀ pé owó ọ̀ràn kankan ọlá ọ̀ràn kankan ọgbọ́n ọ̀ràn kankan gbogbo ọgbọ́n ọlọ́gbọ́n lọ bíbélì ló wọ́n sọ di wèrè ó sọ gbogbo ọgbọ́n àwọn alágbára di wèrè wọ́n wá dẹni tí ò lè jáde àwa ń fílìtì ìlú tá a bá fílìtì ìlú a lè fílìtì ọ̀run ni òtí tí ọ̀run wá ní bọ̀ yìí kò sí ẹnikẹ́ni tó lè fílìtì ọ̀run àfi ká bẹ̀bẹ̀. Unless you appeal. Àfi ká bẹ̀bẹ̀. We need to appeal. Mo kọ́kọ́ ń sèyàn ní ìfáàrà. I'm using that one as introduction. Ọ̀run wá o. The seven. Ayé yìí fúngbà díẹ̀ ni. And this world is just for a while. Alágbára ń ṣubú. Even the powerful fall. Òjà ń ṣègbé. And their weapon perish. Ara wọn tí a tí a kú tán tí orúkọ wọn ò tán lẹ̀. And we see people that they die. Ní rere. Ti move on for good. Ní rere. For good. A sì dáwọn tó kú. I will see some dead people. Orúkọ wọn tẹ̀rì. And their their name. Wọ́n sọ̀rọ̀ wọn they talked about them. ṣùgbọ́n náà ń gbọ́ tẹ́nu tẹ́rù ń bà wọ́n. what they heard and they are afraid of. ẹ jẹ́ ajé ọlọ́gbọ́n. let us be wise. èrè kí ló jẹ́ fún ènìyàn. what profited the man. tó jèrè ayé yìí. that owns this world. tó so ẹ̀mí ẹ̀mí. and lost his soul. yóò dára fún ọ. shall be well with them. ẹ jẹ́ ká lọ nú orin díẹ̀. let us go into kí n tún sọ sí ká tó bẹ̀rẹ̀ mi. I don't prophesy into your life. Oh, ẹ lọ sọ̀rọ̀ ògo rẹ̀ láàrin àwọn kèfèrí. àti ti ṣẹ́ ìyanu rẹ̀. ẹ lọ sọ̀rọ̀ ògo rẹ̀ láàrin gbogbo kèfèrí o. àti ti ṣẹ́ ìyanu rẹ̀. ẹ wá sẹ́nu ọ̀nà rẹ̀ tẹ̀yìn tí ọpẹ́. àti sábàlá rẹ̀ torí ti yín. ẹ wá sẹ́nu ọ̀nà rẹ̀ tẹ̀yìn tí ọpẹ́. àti sábàlá rẹ̀ torí ti yín jí ọkàn mi dídé láyọ̀ kọrin yín sólùgbàlà. láyọ̀. Jí ọkọ mi. Jí ọkọ mi. Jídé láyọ̀. Jídé láyọ̀ mórí. Olùgbàlà. Jí ọkọ mi dídé láyọ̀. Jí ọkọ mi dídé láyọ̀. Jí ọkọ mi. Jí ọkọ mi. bàbá. kò má sẹ́ni o ẹsẹ̀ ni ó kò má sẹ́ni tó lè pé mọ́ yìí bàbá. àwọn áńgẹ́lì lọ́rùn àwọn ọgbọ́n yìí bàbá ṣé bẹ́ẹ̀ mi ni mo mọ̀ ọ̀dì tí mo fi yìn bàbá gbogbo tí mo bá ní màá fi yìn bàbá o. Oh wọ́n kọ́ mímọ́ mímọ́ mímọ́ o. wọ́n kọ́ mímọ́ mímọ́ mímọ́. tó gbà mí là aleluya aleluya mi rè o sọba lókè sọba tó gbé mi ró aleluya mi rè o sọba tó gbà mí là aleluya orin ìṣẹ́gun má ké sí bàbá má fi yín fọlọ́run ọ̀run toróhun ló gbà mí là aleluya. aleluya mi rè o sọba tó ń gbé mi ró aleluya mi rè o sọba tó ń gbanilá. ẹni bá mọ́nu ro àmọ́ pẹ́ dá bàbá ṣe mí lóore máa jó máa yọ̀ olúwa ṣe ọ́ lóore kó jókòó yọ̀ bàbá ṣe mí lóore máa máa yọ̀ ọ̀pọ̀ ti kú ọ̀pọ̀ ti nù ọ̀pọ̀ ti kú ọ̀pọ̀ ti nù ẹni tó ń sunkún ẹni bàtà tó bá rẹ́ni tí ò lẹ́sẹ̀ adúpẹ́ ẹni tó ń sunkún ẹni bàtà tó bá rẹ́ni tí ò lẹ́sẹ̀ adúpẹ́ ìwọ ò mọ Ọlọ́run yìí ó ìwọ òyìn ó ti gbàgbé pé bẹ́mi bá ṣì wà láyé ti rétí òpin ìwọ ò mọ ọlọ́run yìí ó nítorí ìwọ òyì lọ́lá ó ti gbàgbé pé bẹ́mi bá ṣì wà láyé ìrètí òpin mo ṣe lẹ́ni tó bá mọnú rò ó àmọ́ pẹ́ dára èmi mọ̀ pé mi wá ó ṣeun ọ̀tá ìbáyọ̀ mi olúwa ni yóò jẹ́ ọ. ọ̀tá ìbáyọ̀ mi olúwa ni yóò jẹ́. ọ̀tá ìbáyọ̀ mi olúwa ni yóò jẹ́ ọ. ọ̀tá ìbáyọ̀ mi olúwa ni yóò jẹ́. ọ̀tá tó ló kú ni ó gbé gba ọ bàbá mu wọ́n tún bá. ọ̀tá ìbáyọ̀ mi olúwa ni yóò jẹ́. bàbá mú rí dínkù ó fi kúrò sí. ọ̀tá ìbáyọ̀ mi olúwa ni yóò jẹ́ ò bá sí tolúwa níbo ni n bá wà. ọ̀tá ìbáyọ̀ olúwa ni yóò jẹ́. yorùbá sí tolúwa níbo ni n bá wà. ọ̀tá ìbáyọ̀ olúwa ni yóò jẹ́. ọ̀tá ìbá sọ wípé àwọn ti ṣẹ́gun rẹ̀. ọ̀tá ìbáyọ̀ olúwa ni yóò jẹ́. wọn ò bá sọ wípé àwọn ti ṣẹ́gun rẹ̀. ọ̀tá ìbáyọ̀ olúwa ni yóò jẹ́. ọpẹ́lọpẹ́ olúwa òun ló ra mi kalẹ̀ o. ọ̀tá ìbáyọ̀ ayọ̀ mi olúwa ni ó jẹ́. ọpẹ́lọpẹ́ ọlọ́run mi òun ló gbà mí kalẹ̀. ọ̀tá ìpayọ̀ mi olúwa ni ó jẹ́. ọ̀tá ìbáyẹyẹ mi olúwa ni ó gbà o. ọ̀tá ìpayọ̀ mi olúwa ni ó jẹ́. ọpẹ́lọpẹ́ olúwa ni ó jẹ́ ní sọ́fì ayé. ọ̀tá ìpayọ̀ mi olúwa ni ó jẹ́. ọ̀tá ìpayọ̀ mi olúwa ni ó gbà. lọ́rẹ̀ torí pé ìwọ ni agbára ẹkú lélẹ́ẹ̀kejì. well done for the second time. ẹ ẹ a bẹ̀rẹ̀ sáfíìsì kejì báyìí. we are starting the second service now. ọlọ́run wa gbé ọ̀gá yan lógo gba ọpẹ́ wa. amen. ẹni mímọ́ ìsírẹ́lì gba ìyìn wa. amen. ọmọ tó sọ tẹ́lẹ̀ sí ọ ohun tó lé níyà two thousand and nineteen tọ̀ba ọdún yìí ló máa bá lórúkọ jésù. amen. ìwọ tó ń wò mí ara ò ní ní ọ. amen àìsàn rẹ yẹn tó gbọ́wọ́lé yẹn kó gbẹ dànù orí burúkú yẹn kó wọlẹ̀ ogun afinisẹ̀sí yẹn kó parẹ́ ẹ̀ṣẹ̀ tó dá tó fi wọnú ìgbèkùn gbèsè wàhálà ìdààmú ẹ̀jẹ̀ Jésù kó dáríjì ọ́ àánú ní yọ nínú wàhálà ẹ̀ṣẹ̀ àánú kó yọ orílẹ̀-èdè àgbáyé nú ẹ̀ṣẹ̀ àánú kó má fi ara ni wá lórílẹ̀-èdè ayé. Amen ìpadàbọ̀ rẹ̀ yìí lórúkọ Jésù kó má jẹ́ kó yàn sí Ọlọ́run ìdààmú àti ìfòòró ebi wàhálà má fi pa wá ó kọ Jésù wọ́n tó ń bẹ́nu ilé tó ń sunkún lọ́wọ́ yẹn Ọlọ́run rẹ̀ ọ̀lẹ́kùn ìyanu bò ọ́ àánú dé àṣeyọrí dé ògo dé lórúkọ Jésù wàá rà àánú gbà lórúkọ Jésù wàá rí ìyanu Ọlọ́run wàá rí ògo Ọlọ́run ìsinmi lápò ní ìsinmi ọkàn ọba ọ. mo sọ tẹ́lẹ̀ ìsinmi ọkàn bá ọ. bíbélì ní ẹlẹ́sẹ̀ ń sáńgbà tẹ́nìkan ò le hmm. agbára ọ̀run láti gba ọlọ́run gbọ́ tòótọ́ tó sì mọ̀ pé ìbùkún rẹ̀ ní mú láì fi làálàá kún ó lémi lèmi máa ń sọ èèyàn di ọlọ́rọ̀ agbára ọlọ́run ní sọ èèyàn dọ́lọ́ ó ní ìbùkún tàbí ìgbéga tàbí ìwọ ìdààmú òkú òun ayé rẹ ilẹ̀kùn tá a ṣe tí ẹ̀sẹ̀ ṣe àánú ṣí oríire ó wọlé ìwọ ikọ̀ àtìríjú ọlọ́run tó ń sunkún tó ríra rẹ yìí ó kọ Jésù ọlọ́run yóò gbà ọ́ ntí ọlọ́run èmi àtẹ̀yìn á lè jẹ ìdààmú tó wà nínú òtítọ́ pọ̀ ṣùgbọ́n òtítọ́ ló máa lékè òtítọ́ ló máa lékè bólúwa ti ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ ọrọ̀ ayé máa tán ohun ayé máa tán òtítọ́ ni ò tán òdodo àti òtítọ́ máa ó ní àwọn olódodo yóò máa tàn bẹ́ẹ̀ sì ni olóòótọ́ kì yóò kú lórúkọ Jésù yẹn ni pé mi á bá kú wọn á tún yè èmi ìrí ó yè ìdààmú ò ní bẹ́mi àti ẹ ẹ̀mí ẹlẹ́kìsànú ilé rẹ kọ́lọ́n lè dànù àmúbóhun rere ọlọ́run dáná sun orí burúkú ọlọ́run gbé dànù gba àánú ọlọ́run gba ìwòsàn gba ìwòsàn bó o ṣe ń sàmì yẹn gba ìwòsàn àṣẹ ní gba ìwòsàn gba ìdáǹdè gba ìràpadà gba ìyanu ló kọ Jésù ọ̀nà òtún dímọ̀ ọmọ ogun ayé òtún borí wàhálà nu ilé rẹ yẹn kó jáde orí burúkú nu ilé rẹ yẹn kó jáde ire ọ̀sẹ̀ ìgbà ayọ̀ ọ̀sẹ̀ ìgbà àṣeyọrí ọ̀sẹ̀ ìgbà ìyanu ọ̀sẹ̀ ìgbà ìyanu ọdún ilẹ̀kùn ẹ̀ ṣí ó lè sin ọlọ́run pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ pẹ̀lú oríire pẹ̀lú ìyanu ẹ̀mí mímọ́ bá ń pàgọ́ tì wọ́n bí fáírọ́ọ̀sì bá ń káàkiri kọ́mọ̀dọ̀dọ̀ ẹ̀ kọ́mọ̀dọ̀dọ̀ wa kọ́mọ̀délé wa kọ́mọ̀dé ọ̀nà wa lọ ṣe rere lọ pọ̀ sí i ntẹ̀ kó ẹnikẹ́ni tó ní kọ́ dọ́dọ̀ ẹ̀ kó ní fáírọ́ọ̀sì kò ní ràn ọ́ ó kọ jésù ilé rẹ kó kún fún iná ó ilé rẹ gba iná jẹ gbogbo ilé ta ti wò mí kó gba iná jẹ iná ẹ̀mí mímọ́ kó gba iná jẹ ẹ̀mí mímọ́ gba iná jẹ iná iná kó tàn Egypt àti Israeli a rí i pé ìmọ́lẹ̀ tàn sí Israeli òkùnkùn bo Egypt gbọ́ wí lórúkọ Jésù òkùnkùn ayé ó tán nínú ilé rẹ ìmọ́lẹ̀ ayérayé tàn sínú ilé rẹ iná ayérayé tàn sínú ilé rẹ gbogbo àrùn tí bá ń bọ̀ tọ̀sán tòru ní gbogbo ìgbà lórúkọ bàbá lórúkọ tí ọmọ lórúkọ tí ẹ̀mí mọ́ kò ní wọlé rẹ kò ní wọ ibiṣẹ́ rẹ kò ní wọ ọ̀nà rẹ kó o lọ lóòlù kò ní ràn ọ́ ibikíbi àrùn alárùn ò ní ràn ọ́ àrùn ìkẹyìn ayé ò ní ràn ọ́ elétí wa láyé máa gbọ́ ojú wa la fi máa rí oh, èrè àwọn ènìyàn búburú oh, kì yóò kàn wá kì yóò kàn bó bá wá kàn ọ́ àánú tú ọ sílẹ̀ torí pé òun lè gbọ́ ọ̀rọ̀ ẹ̀ ò pàdé pé à jẹ́ tún lọ gbọ́ bí àwọn kan tó ti ń sọ̀rọ̀ mm. tó ò pàdé tó ń gbọ́ lọ lórúkọ Jésù ayé rẹ̀ á dára ọ̀nà rẹ̀ á sunwọ̀n ìjẹ́rí ọkàn ọkàn rẹ̀ á gbà ọ́ là lọ́wọ́ ẹ̀ṣẹ̀ tí ń dán níbu yẹn á gbà ọ́ là ẹni ọ̀sọ́ dolówó ó lè sọ ọ́ dẹni tó oh, ó lè sọ ọ́ dẹni ìgbàlà ẹni tó sọ ọ́ dolówó kó sọ ọ́ dẹni ìgbàlà kí ìgbàlà kíkún kó wà lọ́rẹ́ rẹ torí ayé tí ò ní ìgbàlà ọ̀rọ̀ ayé wá hmm. ayé tí ò ní ìgbàlà ọ̀rọ̀ ayé wá wo ibi ìdàbí ìgbà téèyàn bá dijú tó là ni o téèyàn bá lẹgbẹgbẹ̀rún ọdún láyé tó bá ti dijú tó kọjá lọ kò ríran bíi mọ́ ló kọ Jésù wá ọrọ̀ ayé yìí kò ní gba ọ̀run lọ́wọ́ ẹ̀. Àmín ọrọ̀ orílẹ̀-èdè ayé kò ní gbọ́rọ̀ ayé lọ́wọ́ ẹ̀ kò ní gba wà kò ní kò ní gba ọ̀run lọ́wọ́ rẹ̀ kò ní gba ọ̀run lọ́wọ́ rẹ̀ wọn òkùnrin olówó yẹn ń gbà tó wá sọ́dọ̀ Jésù ó ní ta gbogbo tó ní àtúngó fi sí àwọn fún àwọn aláìní kó wàá máa tẹ̀lé lẹ́yìn bíbélì ló sì fi ìbànújẹ́ ó sì fi kúrò lọ́dọ̀ ọlọ́run ó sá kúrò lọ́dọ̀ jésù bó ló ń ti fẹ́ ṣe kó ń ta gbogbo ìní ìhun àá rí i pé kò lè gbà á ò ní ìrí ò lè gbà ọ́ ò ìdààmú ayé àdààmú ayé tá a kàn yìí n tó lè gbọ́ ní ìgbàlá o n tó lè fi ọlọ́kàn balẹ̀ ni i know bí n bá kọjá nú ayé lónìí wọ́n máa bọ́ sọ́dọ̀ ẹni tó ni mí ẹni ó sì ní ọ àjíǹde wà mọ́kánná ọba wo tẹlifíṣàn lánàá ọ̀kà fún wa àjínde sí ìyà ìnípẹ sí ìyà ìyà àjínde sí ìyà ìnípẹ̀kun ìkan lèèyàn fọ́ mú ọwọ́ awí bọ́ bẹ́ẹ̀mi bá jọ̀ràn ọmọ ọ̀run àpáàdì tí wọn náà bá jọ̀ràn ọmọ ọ̀run àpáàdì iná ẹ̀mí mímọ́ bó kúrò lórí wa lónìí ẹ̀mí ẹ̀tàn ẹ̀mí irọ́ kó kúrò láyé èmi àti Jésù Olúwa à ń lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run máa lọ Jésù Olúwa wa ohun tí a fẹ́ fi sọ̀rọ̀ nísìn. what we want to speak about right now. o lè pè mí sórí àwọn aago tí wọ́n ti kó síbẹ̀ yẹn. you can call up further on his numbers. ẹ o ètò. zero zero. two three one. two three one. two three one. two three one. twenty eight. two eight. forty nine forty nine. wọ́n á kọ sí orí screen yẹn o lè pè ní bọ́yọ̀ o fẹ́ àdúrà bọ́yọ̀ o fẹ́ ìmọ̀ràn bọ́yọ̀ o nídìí pé mo fàyè mi fún Jésù kí n gbàdúrà fún ọ o ní nǹkan tó o fẹ́ bá mi sọ on your personal o lè text mi text message pẹ̀lú mi o lè lọ sí WhatsApp wa pẹ̀lú ọ̀bá sì láìkí ibẹ̀ yẹn bá wa sọ̀rọ̀ lọ́nà tó o bá mọ̀ pé o lè fún wa that you know you can talk to him. o lè bá wa sọ̀rọ̀ ní ọ̀nà tó bá gbà yá o. you can talk to him the way you can. ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ text message. but it's be good to text message. ọbẹ̀ pè. or maybe you give a call. ó sì bẹ́tà kó lọ sínú whatsapp wa. you can even go to the whatsapp. ọlọ́run ayérayé yóò bá yóò bá mi ràn lọ́wọ́. and everlasting king so ọ̀nà méjèèjì tẹ́ fún ọ yẹn kí ni méjèèjì tẹ́ fún ọ. two numbers given to you. two numbers tẹ́ fún ọ yẹn o lè pè mí láfta tí n bá parí èmi ni wọ́n gbé fúnra mi yóò ti dáa fún ọ ohun tí ọlọ́run ń béèrè lọ́wọ́ àwa kìrìsìtẹ́nì àti àwọn ìránṣẹ́ rẹ̀ ohun tí jésù ń béèrè lọ́wọ́ èmi àtẹ̀yìn. what God is demanding from you and I. ohun tí ń béèrè lọ́wọ́ èmi àtẹ̀yìn. what is demanding from you and I. mo fẹ́ sọ márùn kí n tó dákẹ́. I want to talk about five. tí bá ti sọ márùn. and after that. màá dákẹ́ lónìí. I'm going to rest for today. ẹ máa jẹ yẹn ẹjẹ́ àjọ máa jẹ́. and continue to chew that down. ẹjẹ́ àjọ máa gbé yẹ̀wò. let us examine it. ó lọ àti fi hàn ọmọ èèyàn. it has been shown to be true this is good Lule, this is evil yẹn èyí tó wù ọ choose the one that you like ìjọba wo ń kálukú ní ọ̀yàn whatever places man choose ìtumọ̀ ènìyàn nu that is the meaning of man yẹn èyí tó wù ọ choose the one that pleases you ìtumọ̀ ènìyàn nìyẹn that is the meaning of man èèyàn nìyẹn man ènìyàn man ènìyàn man ènìyàn ó ní èrùpẹ̀ ní ìwọ ìwọ ó sì padà dé ìwọ yẹn èyí tó bá wù ọ́ àti fi hàn ọ́ ntí ọlọ́run ń béèrè lọ́wọ́ èmi àti ẹ lọ́wọ́ ìránṣẹ́ ọlọ́run tó wù mí lọ́wọ́ ọmọ ọlọ́run tó ń wò mí mo sọ pé onígbàgbọ́ o ẹni tí ń sìnkúta onígbàgbọ́ ẹni tí ń sin oòrùn onígbàgbọ́ ni. the one worshiping sun is a believer. ẹni tí ń sin òṣùpà onígbàgbọ́ ni. the one worshiping moon is a believer. oníṣàngó onígbàgbọ́ ni. even the one worshiping lord of the bible. ọmọlẹ́yìn kristi tòótọ́. I am talking about the true Christ follower. àwọn ọmọlẹ́yìn kristi tòótọ́. the true Christ follower. àwọn tí a bá pàdé ní antioku lọ́jọ́ kìíní àná. the people that met at antioch. tí a rìn láàrin ìlú tó wọ̀ sí. and they were in the midst of the city that is so wọ́n bá wọn jáde. for going in and coming out with them. ní odidi ọdún kan. for good one year. wọ́n wá wò wọ́n. they now look at them. dájúdájú. surely. àwọn ọmọlẹ́yìn kristi nílé. these are Christ life. àwọn ọmọlẹ́yìn kristi mo fẹ́ bá sọ̀rọ̀ báyìí. I want to talk to Christ life. ti bá gbogbo ayé sọ̀rọ̀. I talk to the whole nation. ẹ̀yin orílẹ̀-èdè gbogbo tẹ̀ lọ́lọ́run. I talk to all the people. ẹ tètè ẹ tètè lọ gbọ́n yín padà. that they don't have God in this world. ọrọ̀ ayé ò lè gbà and the riches of the world cannot save. báyìí right now. let us listen to what Jesus said. inú in the book of John. oríkẹ́ kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkíní àti ìkejì èmi ni àjàrà tó tọ́. èmi ni àjàrà tó tọ́. bàbá mi sì ni olùṣọ́gbà. bàbá mi ni olùṣọ́gbà. gbogbo ẹ̀ka ẹ̀ka nínú mi. gbogbo ẹ̀ka nínú mi. tí kò bá so èso. tí kò bá so èso. òun á mú un kúrò. òun á mú un kúrò. gbogbo ẹ̀ka tí ó bá ti so èso. tó bá so èso. òun á wẹ̀ ẹ́ mọ́. o tó bá yẹn n ta fẹ́ sọ̀rọ̀ ní lórí. that is what we want to talk about. Jésù sọ pé. Jesus said. èmi ni àjàrà. I am the true vine. bàbá mi ni olùṣọ́gbà. and my father is the olùṣọ́gbà. èmi àti ẹni ẹ̀ka. and ohun tó ń béèrè lọ́wọ́ ẹ̀ka igi òun náà ní èso ohun tí ẹni igi tá a bá gbìn sínú ilé tí ò léso kò ní ìtumọ̀ sọ ọlọ́run ń béèrè èso lọ́wọ́ wa kí nìdí gan ti fi ń béèrè èso a rí i pé èso igi là á ká and it is to know that it is fruit you are to pluck. tí a ó lọ gbìn sí ibò. and you go and plant in another place. bá gbin àgbàdo. when we plant corn. tó bá dàgbà tán. when it germinates. tó gbó dáadáa. and it's so strong. tó gbẹ. and it's dry. ó náà la máa ya. and we are going to cut it. a ó tún lọ gbìn sí ibò mi. we will go and plant in another place. ẹyọ kan àgbàdo a sì tún bí ọ̀pọ̀lọpọ̀. and just only one corn will bring out plenty. ìyẹn ni pé Ọlọ́run béèrè lọ́wọ́ kìrìsìtẹ́nì. God is demanding from Christ and people. láti lọ sí gbogbo ayé. to go into the world. láti lọ jèrè ọkàn fún. to go and win souls for. fún ìjọba Ọl ọlọ́run àti fún ìran míì tí ń bọ̀. Ah, ìran kan ló wu àwa dàgbà. ìran kan ló jẹ́ àmọ́ òtítọ́. ẹlẹ́ṣẹ̀ làwa náà. onírọ́ ni wá. oníjìbìtì ni wá. olè ni wá aláìgbọ́n ni wá aláìlóye ni wá kò sí tí ò pé tán lára rú èmi tí mo sọ ṣùgbọ́n nípa òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní nineteen eighty a rí i pé mo di èso ó sì wù mí òtítọ́ ìwù mí ju kéèyàn máa kúrò fún mi lọ ẹ̀sà òtítọ́ ìtẹ́mi lọ́rùn dowó lọ nítorí pé tí òtítọ́ bá ṣe ń gbilẹ̀ bẹ́ẹ̀ ni inú Ọlọ́run ọmọ dùn sí ìbànújẹ́ dẹ̀ síbi tí èso bá wà. and there is no sadness where the fruit is growing. a kì í gé igi eléso ká gé dànù. and you cannot cut Jésù wá sọ pé èmi ni àjàrà. a tree of years ago he said now the man ẹ̀yin èèyàn mi ìsopọ̀ yín ni mo ní ìdí. it is your togetherness that I want. bàbá mi lolùṣọ́gbà tí ń wo ohun tí èmi àti ẹjọ́ ń ṣe. and my father is the husbandman that is watching us. láti má jẹ́ kí ẹranko wọlé. so that even animal will not come in. ohun tí wọ́n ń béèrè lọ́wọ́ àwọn ẹ̀ka ni pé. what they are asking from the branches is. mo ti sọ ẹ́ di ẹ̀ka mi. I have turned you to my branch. ẹ lọ sí gbogbo ayé. all ye into the world. ẹ wàásù mi fún gbogbo ẹ̀dá. preach the gospel to all mankind. èmi ó wà pẹ̀lú I will be with you till the end of the world. ohun àkọ́kọ́ tí èso tó ń ìyàwó èmi àti ẹnu. that is the first fruit. is the man you go know. nínú ìwé Matthew twenty eight eighteen yẹn mi ìfẹ́ káàkiri. in the book of Matthew twenty eight eighteen. ó béèrè àkọ́kọ́ yẹn ní èso yẹn ní that is the fruit. ǹjọ́ mọ̀ pé n bá gbìn sínú àwọn ènìyàn. whatever we plant in man. àwọn orílẹ̀-èdè tẹ̀ ń wò yẹn. all the nations we are looking at. a ní á mú yẹn rere they brought the gospel to us. a ní á já nípa yìí rere. they make us to know about the gospel. ṣùgbọ́n nípa eh, nípa mistake pé owó ti di ọ̀rọ̀ dé. and through the mistake of making money. kò sí èèyàn sọ́ọ̀sì wọn mọ́. nobody in their churches. kẹrẹkẹrẹ àwọn ọmọ wọn gan ọmọ ń pa tọ́ lọ́wọ́ mọ́. even their children doesn't know anything about God. ẹlòmíì ń pokùn so ẹlòmíì ń jáná mọ́mọ́tò. some commit suicide some just commit suicide. ẹlòmíì tó bá ti láìsàn tí òòrọ̀ náà àbáyọ á ní wọ́n pa òun. and some we went to find solution to their sickness. ẹlòmíì pokùn so. some commit suicide among them. àwọn tí ń ṣẹlẹ̀ ní ìlú wọn kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú wa. and what is happening in their country will go up today. torí Ọlọ́run jìnnà because God is far from them. homosexual ń lọ rẹpẹtẹ. homosexuality is in large number. àwọn kóòtù ńláńlá lọ rẹpẹtẹ. and there are courts there. ìpànìyàn lọ rẹpẹtẹ. gathering of people is unbearable. nítorí pé gbogbo ẹni tí ò tiẹ̀ gbọ́n pa tọ́lọ́ lọ́pọ̀ jù. he that has never heard of God. Ọlọ́run wa torí pé kí wọ́n lè padà sọ́dọ̀ God no want because he want them to come back. ọwọ́ àdàkọ̀ lórí a virus síta ìwọ náà wá ń bá wọn sọ pé ṣé bó yẹ ni ó yẹ kó wọn náà fi gbé pé téèyàn bá yìnbọn níbi tó yẹ kó lọ tí bàbá tá a bá yìnbọn níbi ẹ̀kọ́ mọ̀ oró ògbàgbọ́ bá rìn díẹ̀ yọ lọ́lẹ̀ oró ògbọ́ olódùmarè lọ jáde kàkà àdúgbò yìí. This is the sin of the church of all men. Ìlú gbogbo ló ń kàn lọ́wọ́lọ́wọ́. And it's affecting all nations. Nítorí àwọn èèyàn ti sùn. Because people have slept up ẹ sì máa wò tá a bá dìde o. àgbọ̀n mi wọ́n ń bọ̀ wá pé ọ̀pọ̀lọpọ̀ ikọ̀ àtìríjú Ọlọ́run. they are still going to come many ministers of gbà wá. come come and deliver us. sọ̀rọ̀ Ọlọ́run fún wa. come and speak the word of God. àkókò rẹ̀ ló dé yìí. the time has come. àwọn orílẹ̀-èdè ńláńlá yóò ní ìdí wa. and the great nations need us. nítorí mo sì rántí eighty eighty eighty four eighty five eighty six. I still remember eighty four eighty five eighty six. pé olúwa sọ wípé. that the Lord says. orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́ ti rán iṣẹ́ ìyìnrere jákèjádò ayé. that is going to send the gospel. láti sọ pé òun wà láàyè. to make them know that it's is alive. òun ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. he is happening right now. olúwa ní kí n sọ fún gbogbo ayé. the Lord said I should tell you owó. pé òun ló ń dé. that he has come. òun ìpadàbọ̀ òun ti súnmọ́lé. his coming is very near. kò sì fẹ́ kí gbogbo èèyàn ṣègbé. and doesn't want people to perish kọ́kọ́ sọ ni pé. what is said for us. ẹ lọ sí gbogbo ayé. go ye into the world. ẹ wàásù mi fún gbogbo ẹ̀dá. and preach the gospel to all mankind. kì í ṣe wàásù owó nìkan. not the preaching of money alone. a nídìí owó. we need money. ìránṣẹ́ ọlọ́run tó bá lóun nídìí owó ń parẹ́ ni. the minister of God who says he doesn't need money to fly. láìsí owó kò sí agbára. without money there is no power. nípa ti ara ṣùgbọ́n kí ló dé tá a sòótọ́ fáwọn ènìyàn. why can't we tell the people the truth. owó díẹ̀ tí ó mú àlàáfíà wá gan máa wọtọ́ ti bẹ́tà ju pé kó wọ́ lọ. little money that will be bringing peace into the church is better. owó ti gbó òótọ́ lọ́pọ̀lọpọ̀ ẹnu ọ̀pọ̀ àwọn ètò àtìrí jù. ẹlòmíì ò lè sòótọ́ fún ẹni. some people cannot even say the truth anymore. àwọn míì kódà wọ́n mú wá ní chọ́ọ̀chì nísìnyí wọ́n mú ògógóró chọ́ọ̀chì. even in the church they are taking alcohol. wọ́n mú gbónú chọ́ọ̀chì. they smoke in their head. ohun gbogbo tí ò yẹ kó wọ chọ́ọ̀chì ń wọ chọ́ọ̀chì. things that ought not to come into the church in the so èso. instead of bringing fruit. a kàn ń gbilẹ̀ ni. we are just expanding for nothing. ẹni pé Jésù débi tó débi àjàrà yẹn. and you that the Lord go to God has come at the time. ó pé tí òun ò lè so ń bẹ̀. he was thinking maybe we be able to bear fruit. ó ló gbilẹ̀ kò sẹ́yìn èso but there's no single church ní wílẹ̀ nàìjíríà. and ah, the church is so big in the country. àwọn ọmọ wa ò ní agbára mọ́. and our children has no power. wọ́n di four one nine síta. they have become four one nine. ọ̀pọ̀lọpọ̀ wọ́n di dùbù wọ́n di àwọn èèyàn tí ń dùbù ènìyàn. and they were duping people about. àwọn di olè they become thieves. wọ́n di apànìyàn. they become murderers. ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún gbé orí èèyàn dání. and fifteen years old child is being carried to head of somebody. ìránṣẹ́ ọlọ́run ìyàn mọ́ even a minister of God is burying people on the street. àwọn èèyàn nínú kóòtù lọ rẹpẹtẹ. and people in courtism àwọn ènìyàn packaging. people are doing packaging for the work of God. all sorts of things. gbogbo èèyàn ló wá di prophet pátá. everybody has become a prophet. àtẹni tí ò kú nkankan. and even the one that God has not àtẹni tó kú nkankan. and the one that God has called. àyè bí afọ́nkálukú sí ọ̀tọ̀ọ̀tọ̀. and the position being given everybody is very different. ṣùgbọ́n lónìí. but today. prophet lọ́tà and the prophet that is selling. and the prophet lágbájá. and Professor so Professor ogun. and that of ogun. prophet ẹ ẹ ọya prophet eh, ilẹ̀ prophet òkè ṣùgbọ́n tá a máa gbọ́ ẹ̀mí ọlọ́run rán mi níṣẹ́ o láti sọ̀rọ̀ gbàlà to start the word of salvation. ọ̀rọ̀ ọ̀rọ̀ prosperity. is just prosperity. miracle. miracle. ntọ́lọ́run rán mi nù. that is what God has said. ó mà dá Jésù mà ṣe miracle. and God really performed. ó ní òkú Lásárù dìde. he raised the Lazarus dead body. a sì rí i pé lẹ́yìn rẹ̀ ó wàásù fáwọn ènìyàn. and after that he preached to the people. ẹ má gbàgbé ńgbà tó sọ̀rọ̀. don't forget when pé. ọ̀dọ̀ tá a Farisí à ń ṣáájú sí. ọ̀dọ̀ tá àwọn akọ̀wé. wọ́n ń wẹ̀ mí rẹ̀ ṣùgbọ́n gbà àkókò tí tó. wọ́n ò rí mú. ìgbà àkókò tó ti hàn mú. tí a kàn máa gbélé bú. ó ní bàbá ọwọ́ rẹ mo fi ẹ̀mí mi lé. mo fi ẹ̀mí mi lélẹ̀. mo sì lè gba nǹkan mi. ọ̀rẹ́ mi bàbá mi. miracle is good miracle is very good. lẹ́yìn miracle tọ́lọ́run retí ni iṣẹ́ ìgbàlà rẹ. and miracle is the work of salvation. o lè another generation. so that you be able to build another generation. kí wọ́n gan kọ́rọ̀ ọlọ́run lè ṣe pé èmi ó gbà ọ́ àti ara ilé rẹ. and so that the word of God will come to pass on you that you will deliver your family. kó o ká lè gbà àti ara ilé rẹ. he will deliver you and your family. ọba ń wá ṣọ́ọ̀ṣì ìjòyè ń wá ṣọ́ọ̀ṣì ṣé wọ́n lè sọ pé ọ̀wọ́ ibi tí wọ́n wá yẹn tí wọ́n ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run yẹn wọn ò ní ìmí ìtẹ́ǹsẹ̀ mọ́. but they tell you that the word of God that you have heard. ilé òrìṣà ò ní yé má lórílẹ̀‐èdè. and uncountable idols are. gbogbo nǹkan tí ò yẹ ká gbọ́ lórílẹ̀‐èdè. all what we need not to hear is something. tí Jésù ti ń jọba là ń gbọ́. and that fear for Jesus' reign. crowd tèmi à ń lọ bíi six thousand. my whole crowd will be like six thousand ten thousand. mélòó tí wọ́n yé lọ kó wájú mi wọn ò ní sọ̀rọ̀ bàlá. ah they will leave they will talk about something. kí wọ́n lè máa pe àwọn èèyàn pé àdúrà gbóná ń so that they be calling people that the prayer is so good. àdúrà dá ń the prayer is so good here. àní sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀. we will not talk about sin. ẹlẹ́ṣẹ̀ la fi ṣe fún. and it is the sinner that has been sin right. ẹlẹ́ṣẹ̀ lọ sọ̀run àpáàdì. the sinners go to hell. àní sọ̀rọ̀ ń pa ẹ̀mí mímọ́. we will not talk about holy spirit. transfers ni nǹkan yìí. and it is transfer. àwọn kan ló transfer ẹ̀mí mọ́ sáwọn nínú. some people transfer it to us ń lò ó èèyàn mélòó la transfer ẹ̀mí mọ́. how many people have we transferred the holy spirit. mélòó ni ìránṣẹ́ ọlọ́run ti ń béèrè fún ẹ̀mí mọ́mọ́. how many ministers of God do demand for holy spirit. teaching wà lórílẹ̀‐èdè yìí. at the way of teaching in this country. àwọn èèyàn máa ń sọ ọ̀rọ̀ ọlọ́run o. people do talk about the word of God. fẹ́fẹ́ máa pa wọn lẹ́nu lá. you will always be licking their mouth. ṣùgbọ́n sóòótọ́ ọ̀rọ̀ ọlọ́run ni. but are just say the true word of God. ibi tó dùn tó dùn pátápátá làwọn èèyàn mọ̀ nù they always call the good scripture in oh, the Bible. it cannot be fruitful. it can't be fruitful. àṣẹ la sọ pé lágbájá yóò dáa fún wa. and it is the authority in the matter that is olè sì ń jalè and then the thief still steal. ẹni ó kówó ọmọ tó gbé èèyàn sógun owó kówó ọmọ wa ni yóò dára fún. and the people that do money ritual is bringing money and you are blessing them. ẹlòmíì ajá ilẹ̀ ti ń bẹ ńlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ò and the, some people they have underground that they are uncountable. tó yẹ pé àwọn èèyàn náà fi ń sowó it is people that they use as money ritual. ṣe ń lo páàtì àwọn ènìyàn. they use parts of people. orílẹ̀-èdè tí ò ti ẹ̀yẹ ká gbọ́rú ẹ̀ mọ́. and the nation we all go to hear something. láàrin òpó mẹ́wàá kan ṣọ́ọ̀ṣì. and then within ten bẹ̀ẹ̀ bẹ̀ẹ̀ pillars we were going to across ṣùgbọ́n church tá a pàdé. but the church we coming across. ilé aṣẹ́wó gan dáa jùlọ. even a a a a brothel is better than that. torí bá aṣẹ́wó lówó mi bá tiẹ̀ tó bá yọ yàn lẹ gẹwọn ni à o sì kọ yẹn yẹn lẹ. Ah, when the president bring out their blessing tell them to cover up it is what to cover the value. sọ́ọ̀sì lónìí gan ẹlòmíì bí ó ti ń jó lọ yẹn ti yọ̀dà. even some people when they dancing in the church their breast come out. onírúurú onírú onírú pákéjì burúkú. and all set of packaging in the church. ẹlòmíì rìn lọ gan o la pé. even some people when they are working they work naked. gbogbo bó ṣe rí pátápátá ni a máa rí. the clothes he's putting on with soldier structure. ìránṣẹ́ ọlọ́run á tú á tú sẹ́ẹ̀tì And then the minister of God will open their shirts. A ní jàǹjà sì fi Ọlọ́run lóhùn. Ah, you be calling himself all sort of name. Onírúurú onírúurú orúkọ. They call themselves all, sort of names. Ti gbàgbé ní ti Ọlọ́run rán wa ni. And they forgotten what God has sent them. Ayé yìí máa dópin. That this world will come to an end. Ṣé wàá rí báyà bí o rí? Have you not seen it or not? Ẹ má wà mí láti inú oṣù kẹjọ. If you have been there since last August. Mo ti ń kígbe o méjì. Our father has been talking about this two things. Ọdún tó kọjá yẹ two thousand and seventeen. Eh, two thousand and. Lọ sọ fáwọn èèyàn mi pé òjò máa rọ ẹ̀jẹ̀ jáde jáde látọ̀. àbọ̀ tell my people that the heaven will be bringing up blood. ọ̀rọ̀ lórílẹ̀‐èdè díẹ̀. and the fair is some nation. ọlọ́run tún dọ́wọ́ ẹ̀ dúró. and God stop it. nígbà tó dínú oṣù kẹfà àgbàjọ oṣù keje oṣù kẹjọ gbọdọ oṣù kẹjọ olúwa olúwa kí n máa bẹ̀ sí kìlọ̀ pé àìsàn kò mì orílẹ̀-èdè ayé kọ́ má bàa kan gbogbo ìjọ ọlọ́run kí n sọ fáwọn ìjọ ọkọ̀ jọ wa àtàwọn tó bá wà lábẹ́ ìjọ tó jẹ́ ìránṣẹ́ ọlọ́run kí a lọ gbára olúwa kí a gbé kí a gbé sínú ọ̀tà kó lu ọjọ́ mẹ́ta kí wọ́n gbàdúrà sí i káìsàn tí ò tètè wọn má bàa kàn wọn. so that the sickness will not come upon them. àṣẹ ní ìlú Èkó. we did it in Lagos. àṣẹ ní ìlú Òṣogbo. and we did it in Apomu. Apomu ní ìlú Ọ̀ṣun state. that is in Ọ̀ṣun state. gbogbo ẹ̀yin tẹ́ wálẹ̀ ń gbọ́ mi báyìí. all the people that were there you are hearing me now. sẹ́mi àti yín mọ̀ pé yóò tẹ̀lé yìí. do we know that it go to this extent. ó tún ní sọ fún yín pé mi ń bọ̀. he said that should tell you another one is coming. lọ́ọ́ dẹ́ni ìgbàlá ni. go and become a self person. lọ́ọ́ di èso. go and become fruit. tọ́ bá ti èso wo ni Ọlọ́run fẹ́ ká so. and which fruit does God want us to be? èso àkọ́kọ́ ni ká jẹ́ ẹni ní àjèrè ọkàn. I should be a soul winner àjẹrí ọkàn. and we should be a soul winner. ká máa sọ ti Jésù ní fún àwọn ènìyàn. let us be talking about Jesus to people. bọ̀. he is coming back. ayé fi ọ̀run kọ̀. whether the heaven likes it or not. Kùránì ní bò àgbéyàwó. and then the Quran said he's coming tomorrow. pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run. by the grace of God. Bíbélì wípé ń bọ̀ wá káwọn àyànfẹ́. Bible says he's coming to take the beloved. gbogbo òlu ló ń yọjú sí káàkiri nísìnyí. and he's going all over the world now. nílùú Kàtá. in Kàtá. pẹ̀lú by the grace of God òfurufú àwọn nǹkan tí ń súnmọ́lẹ̀ díẹ̀díẹ̀ pẹ̀lú orí ọ̀fin ọlọ́run ní ìlú kan àwọsánmọ̀ kanlẹ̀ wọ́n gbariwo wọ́n rí iná wọ́n bẹ̀ sí bẹ̀bẹ̀ ní ìlú kan Jésù ti ẹ̀ farahàn fún rẹ̀ àwọn èèyàn ń yá ah, ẹni ọlọ́run ní olùtẹ̀fẹ̀ wíwùkù lórúkọ Jésù kò ní kú bọ̀rọ̀ lágbára ọlọ́run yóò pẹ́ láyé he's going to tell you ah, this one. and he will be giving another wisdom. so that there will be no no ẹ wo tó ṣẹlẹ̀ báyìí. now see what happened. ẹ̀yin tẹ́ ẹ wà lábí ọ̀rọ̀ mi. you that you are under my teaching. nínú ọdún tó kọjá ó ṣẹlẹ̀ àbí ò ṣẹlẹ̀. àti ìyá kùnà náà. ẹ má gbàgbé ńgbà tẹ́ ń sọ wípé. when they were saying. Buhari máa kú. that Buhari is going to die. he's going to do this. mo gbẹ́sẹ̀ jalè níwájú gbogbo yín. and I hit my leg on the ground. ní Ọ̀ṣun state lórí òkè ànúkù. olúwa ni sọ fún yín pé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ Buhari ló máa wọlé. Buhari àwọn kan ní yóò kú yóò sọ gbogbo olúwa sọ wípé ńgbà wọn ọba ti pa ní section one section two ò ní pa ẹ̀wọ̀n tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ọlọ́run sì ń sọ̀rọ̀ bíi tàtijọ́ ó tún sọ̀rọ̀ ju ti àtijọ́ lọ ṣùgbọ́n ìfẹ́ ayé ti pọ̀ láyé àwa ikú àti níkú ẹlòmíì tó bá ti ní tó bá ti ní ṣọ́ọ̀ṣì díẹ̀ ó sì rí ọ̀rọ̀ jẹun kò sí tó kan pẹ̀lú evangelism mọ́ kò sí tó kan pẹ̀lú ẹ̀jẹ̀ ọkàn mọ́. they are not concerned with soul winning anymore. ó tiẹ̀ lè sọ pé òun gbogbo ayé. because people say he owns the full world. àgbàgbé iṣẹ́ tí a he will forget about the world. èrè kí ló jẹ́ fún ènìyàn. what profit a man. tó jèrè gbogbo ayé yìí. that We know this word. Babalọlá Where is Babalọlá? Ọ̀rẹ́kọ̀yà da. Where is Ọ̀rẹ́kọ̀yà? Olùbánjọ da. Where is Olùbánjọ? Mọ̀dáyé ṣe dà. What of Baba Mọ̀dáyé ṣe? Pẹ̀lú orí ọ̀fin Ọlọ́run. By the grace of God. Bàbá wa President wa. Our President. Olúṣeyẹ. Olúṣeyẹ. Bí ọdún mẹ́rin sí márùn-ún sẹ́yìn. About four five years ago. Wọ́n wà ní ayé. He is alive. Wọ́n ti gbàgbé pọ́n wáyé báyìí. He has forgotten that he was born. So you and I mo lọ yọjú sí. where will you appear. mo lèmi náà yọjú sí. where will I see myself. olúwa ń rántí wa. God is reminding us. ohun àkọ́kọ́ ni pé. the first one is. ẹ̀yin èèyàn mi. my people. ẹ̀yin èèyàn mi. my people. ẹ lọ sí gbogbo ayé. go ye into the world. owó àfihàn ṣe fàájì ẹja fi olúwa. and the money we use for merriment let us use it for the world. òtá fi ra lé kiri tí àjà sí gbogbo ẹja fi olúwa. the world we are using to buy luxury of the world let us use it for the world. ó dẹ̀yìn bá ní ohun díẹ̀ tí ẹ kó tẹ́ lọ́rùn. when you have few things be pleased be contented. ìpè bí wọ́n bá gbé mọ́tò kọ́ ọmọ lò. àdìsẹ́ wẹ́n ti kíkú ká lóyún sí. mo pè tí wọ́n bá ra mọ́tò fún ọkọ ọmọ rà á. àdìsẹ́ wẹ́n ti bẹ́ẹ̀ ká fọ́tún ìṣúná yìí sí. mo pè tí wọ́n bá wà ṣùgbọ́n kò gbọ́dọ̀ di iṣẹ́ ọlọ́run lọ́wọ́. but it must not hinder the work of God. Paul apostle àìgbọ́dọ̀ má ṣe wà ní orí mi. it is under must for me. a gbọ́dọ̀ wàásù ọ̀rọ̀ náà nígbà tó wọ̀. we must preach when it is easy. àti ìgbà tí ó wọ̀. and when it is not easy at all. ojú ọlọ́run retí lọ́wọ́ wa. that is what God is expecting. number one nù. that is number one. number two. number two. òun náà ni pé. that is ìrònúpìwàdà tòótọ́. genuine repentance. ẹ jẹ́ agbọ́n tí ìwé luke wí. let us listen to what the book of luke. ìtí jésù olúwa sọ ní orí orí kẹtàlá. luke thirteen. ẹsẹ̀ ìkíní títí dé ìkẹta kí ló wí. àwọn kan sì wà ní àkókò náà. tí ó sọ ti àwọn ará gálílì fún wọn. bẹ́ẹ̀ni. ẹ̀jẹ̀ ni tí pílátù náà tọ̀ mẹ́ẹ̀bọ wọn. bẹ́ẹ̀ni. jésù dáhùn. jésù dáhùn. ó wí fún wọn pé. ẹ̀yin ṣe bí àwọn fáwọn ará Gálílì wọ̀nyí. ṣe ẹlẹ́ṣẹ̀ ju gbogbo àwọn ará Gálílì ju yín lọ ni. nítorí tí wọ́n jẹ́ irú ìyàbámọ̀ ni. yes mo wí fún yín. mo wí fún yín. bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ kọ́. bí kò ṣe pé ẹ̀yin ronúpìwàdà. bí kò ṣe bẹ́ẹ̀ yín ronúpìwàdà. gbogbo yín ni yóò ṣègbè bẹ́ẹ̀ gẹ́gẹ́. <laughs> àgbáyé o. tí ó wọ̀ àgbáyé o ohun tí Jésù retí lọ́wọ́ wa ní ìrònúpìwàdà. what God is expecting from us. ká padà sí ọ̀dọ̀ rẹ̀ ká wá sọ́dọ̀ rẹ̀ tá a bá ti ronúkúwàdà tá a wá sọ́dọ̀ rẹ̀ ó ní ẹ wá sí ọ̀dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tá a dẹ̀ wúye lólórí ó ní àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ́ wọ́n fi ìsinmi fún ọkàn Job wípé twenty two twenty one fara rẹ̀ súnmọ́ Ọlọ́run wọ́n sì rí àlàáfíà àlàáfíà ò sínú ọgbọ́n o àlàáfíà ò sí nínú ọgbọ́n. there is no peace in wisdom. kò sínú òye o. and there is not in knowledge. kò sínú kò sínú ìmọ̀ o. it's not even in knowledge. nínú ọlọ́run làlàáfíà. it is in God that there is. agbára rẹ̀ ká ohun gbogbo. and his power is over everything. torí òun ohun gbogbo. because he created everything. ọmọ ohun gbogbo. he knows everything. ó lè ka ó lè ka ìra ilẹ̀. He can even count the hands of the Ó lè káyé àwọn tá à ń bẹ láyé. He can count the numbers of people on earth. Bíbélì ti sọ wípé. And the Bible make us to know. Gbogbo ayé ní àpótí ìtìsẹ̀ rẹ̀. And then the whole world is like a system. Táàbà wá tiẹ̀ wá gbà gbọ́. If you don't believe that. Ẹ ìràwọ̀ ṣe kéré mọ́. Look at how tiny the sun is. Kẹ́mi yóò kanjọ wo tiny ní kékeré. And you don't see it's as tiny as everything. Àwọn onímọ̀ tí wọ́n lọ. And the scientists that they know. Wọ́n ní ẹyọ kọ̀ọ̀kan ju ayé mẹ́wàá lọ. And they said each is even better than the world. Ẹ wá wo bá a ṣe wò ní ayé. And look at the way we are looking at this day. Ayé fi ayé gan lápótí full of God is not enough for God to rest his head. ọkàn màtá ìpàlásẹ lọ ní èṣù. and then the rest of it. lọ́dún wọn wò lọ́ba ní ọjà lọ gbélé ilẹ̀ fún wọn. you go and throw this one to them. ẹ tún ti pè lórúkọ kan. and you are calling his name. ẹ kàn sá sọ lórúkọ. you just give him name. àmórúkọ tẹ lọ ń pè lọ́hùn. I don't know what. àwa la wòrò pé orúkọ pé corona virus ni. and we call it corona. àmọ́ dáa lè pé o. corona virus you don't know what to call it. àtàfúnlò kọkàn. we just give it one name. ebola àfúnlò kọkàn. name ebola is name. nígbà tí ẹ eh, kí ni ẹ ń polú hiv dé a pè lórúkọ kan. àbùdí bẹ́ẹ̀ tẹ́ fi wọlé. eléyìí ti di pa àgbọ̀dọ̀ ti di mara wa. náà àlọ́tẹ̀ bẹ́ẹ̀ kà àgbọ̀dọ̀ bọ́ra wa lọ́wọ́. ìmọ̀tọ́ kí bá ń ṣe. ẹtì ẹ̀gbọ́n tẹ́ ni a máa fi pawọ́ ń ṣe bọ́ sẹ́ni. àdúrà dè sẹ́ni tún ṣe. lẹ́yìn náà bá fi lẹ́yìn náà jí tọ́ bá fi pawọ́ tá a fi pawọ́ tá a fi jẹun. even if you use it to rub. ṣé kánsá ò lè dé. kánsá no come through. torí ń tọ́pa fi jẹ ń gbogbo ìgbà we work we to eat and not work. sáà ní so that God will come back to so that the perilous time will not be part of you. ká ronú kúwàdà tó tọ́. let us have genuine repentance. tá a bá fẹ́ sẹ́lu nǹkan níbí. if we want to do evil. ẹ àfinà tẹ ara wa ká tó fi tẹ lómi. let us test ourselves before doing it to somebody else. tá a bá fẹ́ lu jìbìtì ẹ àfin kọ́ fi tẹ ara wa. when we want to do somebody let us use it to try and. tábà bẹ́ẹ̀ ṣàgbèrè ṣe panṣágà gbogbo ẹja fi tẹ́lá wa. want to commit fornication no matter. wọ́n lọ́wọ́ àwọn bàbá bàbá tẹ́ ń lọ gbé àwọn ọmọ nílé ìwé. and they were yín lọ òkè òkun. you take your children abroad. tọ́ba dalẹ̀ ẹ lẹ́nu fèsì fàájì. and then you go into. ẹ lẹ́gbẹ́ yunifásitì. you go to the university. ẹ bá ń pe àwọn ọmọ méjì wá. you pass the. ẹlòmíà pé mẹ́rin wá. Some fall. Agbọ́ra rẹ̀ wò And we will naked themselves. A ní wọ́n máa jẹ wọ́n máa jẹ nǹkan máa ń. They should be eating his private parts. Kẹ́nìkan máa ń jẹ ètè ń. And some should be giving him Kẹ́nìkan máa fọ́ra ń lórí. And some two should be rubbing his body. Kẹ́nìkan máa massage ẹsẹ̀ ń. And somebody should be massaging his leg. A wà lórí ìkan. And he will be on top of one. Ẹ tiẹ̀ gbọ́ náà. Now listen. Ẹ tiẹ̀ gbọ́ náà. Now listen tí ọlọ́run bá wá dọ́mọ rẹ lóró tó kọjá rẹ ni torí bíbélì ní tẹ̀yàn bá gbìn òun ló máa ká òun tó fi lè lálàáfíà tẹ̀yàn bá sì wọ̀ ọ́ dickness ni ọ́ nínú ṣọ́ọ̀ṣì ńlá yẹn dickness ńlá ni ọ́ ní ṣọ́ọ̀ṣì mi bí dickness ńlá ni ọ́ pẹ̀lú orí ọ̀fẹ́ bá ọba fẹ́ dijú ní sítì ìbá ṣe pé wọ́n ti gbogbo airport òkè òkun yanu you want to travel abroad. ọlọ kọ́ máa tiẹ̀ pamọ́. Ah, and you went and hid your own children. ọlọ wo àwọn ọmọ tálíkà tó yẹ kó o kó fún kí wọn lọ sí school ọ̀fẹ́. and ah, you go to check the children that they need to go to. school. kó o wogójì kó o ní mọ̀ sanwó wọn fọ́dún mẹ́ta. and ah, you look like forty and you say you pay for them. àtìgbà tí wọn bá sọ wọn dala àbọ̀ ara. not until you make use of them. ìwọ náà wàá wo ayé rẹ nísìnyí. now look at your life now. o ti paralyze. you are now paralyzed. àfi kí Jésù gbé ọ dìde. and let me go to. kọ́ dárí àìṣedéédé ẹ̀ jìn ọ́ láì jẹ́ pa aronú pìwàdà ọ̀rọ̀ tá a rí ká ní àfilẹ̀ bí ilé tó ń gbé ẹnìkan ló ní ilẹ̀ ẹ̀bẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run sọ fún mi pé kí n sọ fún gbogbo ọjọ́ The Lord told Abraham to tell the old dog. No landlord in heart. Yes, no permanent landlord in this world. No permanent landlord in this house. there is no permanent landlord in the world. ìyẹn ni pé ìwọ lo tiẹ̀ ó kú òbẹ́ lomi àtúgbà. you will use it for a while then you will go another ah, place. àmọ́ tó olóòṣè lẹ̀ fún gan lè má tiẹ̀ débẹ̀. even your children that you say you made it to be not there. o ti ọlọ́run béèrè lọ́wọ́ wa. what God is demanding from us. o ní ìrònúpìwàdà tó tọ́. that is genuine repentance. ìrònúpìwàdà tó tọ́. genuine repentance. ẹ já tí Paul apọ́sù sọ. let us listen to what Paul apọ́sù. nínú sí àwọn àpòsólì. in the act of apostles. orí kejì. chapter two. ẹsẹ̀ thirty eight to forty thirty eight to forty. ìwé ìwúsí àwọn àpọ́sọ́lì. act of apostles. orí kejì. thirty two. láti ẹsẹ̀ thirty eight. from thirty eight. to forty kí ló wí. pétérù sì fi fún wọn pé. ẹ yo. ẹ ronúpìwàdà. ẹ ronúpìwàdà. bí a sì baptise olúkúlùkù yín. kálukú. ní orúkọ jésù kristi. lórúkọ jésù kristi. fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín. fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wa. ẹ̀yin ó ti gbẹ ẹ̀bùn ẹ̀mí mímọ́. ẹ̀yin ó ti gbẹ ẹ̀bùn ẹ̀mí mímọ́. nítorí. nítorí. fún yín ní ìlérí náà. fún ìlérí náà. àti fún àwọn ọmọ yín. àti fún àwọn ọmọ yín. àti fún gbogbo àwọn tí ó jìnnà rere. àní gbogbo àwọn tí olúwa ọlọ́run wọ́n pè. pè. àti ọ̀rọ̀ púpọ̀. àti ọ̀rọ̀ púpọ̀. mìíràn yóò fi jẹ́rìí ti tó fi ń gbà mọ́ níyànjú wípé ẹgbàrá yín là lọ́wọ́ ìran àrékèrèké yìí. ọ̀tán gbàrà rẹ lọ́wọ́ ìran àrékèrèké lọ́wọ́ nù rẹ gbàrà rẹ lẹ̀ ronú pìwàdà ìran àrékèrèké láwa nù rẹ̀ kọlọ títí gbogbo tí ná yóò yóò yóò yóò yìí ọjọ́ kan la máa dáná fún ẹni tí o ẹni tí o bá rapture. whoever does not rapture. ẹja máa ẹyin ìrántí ọlọ́ ẹja máa sọ̀rọ̀ rapture báyìí. Please, children of God, let us talk about rapture. Ẹ̀yà máa kígbe ìpadàbọ̀ rẹ̀. Minister of God, let us talk about the coming. Rapture lọ́kọ́ máa ṣẹlẹ̀. The rapture will first of all come out. Ọdún méje ní ọ̀run. And that is seven years. Àkókò tó. The time is come àrìntọ́lá yé àtọ̀run dé. he that owns heaven and earth has come. ẹ jẹ́ àrònúkúwàdà. let us repent. nínú ìran àrékèrèké ayé yìí. in this on uh, uh, on on Pétérù lọ sọ fún àwọn ọmọ Ísírẹ́lì bẹ́ẹ̀. and Peter told his disciples. láìsí sí Jésù. and without Jesus. kò sí ọ̀run. there is no heaven. èmi fọwọ́ gbáyà. I can assure you. Ìwọ àlùfáà tó ń wò mí. You priest looking at me. Ìwọ wòlíì tó ń wò mí. You prophet looking at me. Ìwọ ajíire tó ń wò mí. You you you evangelist looking at me. Without repentance. Láìsí Jésù. Without Jesus láì jẹ́ pé a fi ayé àrékérekè burúkú sílẹ̀. without living this deceitful world. tá a lé pẹ́pẹ́ tó bá fún àlà ń gbà. àwọn ìṣe wọ́n gbà bẹ́ẹ̀ jẹ́ ọ̀dọ̀wọ́ ọlọ́run. it is in the hand of God. ò ní ṣègbé o. you will not perish. ẹ̀mí ìrònú padà kọ bá ọ. amen. èyí ni ìkejì. this is the second one. ìkẹta. the third one. ìyàsọ́tọ̀. that means separation. ẹ jẹ́ a yà ara wa sọ́tọ̀. let us separate ourselves. má darapọ̀ mọ́ ayé yìí. don't mix with the world. ó ní ẹ paradà he said repent. ká di titun. and become anew. nínú èrò nu wa. in our thinking. ká titun. we become anew ká ya ara wa sọ́tọ̀. we should separate ourselves. ká di titun. and become anew. ìyẹn ni ìkẹta. that is the third one. ẹja máa rìn ní ara wa ní ojoojúmọ́. let us continue renew ourselves all the time. ojoojúmọ́. every day. olúwa rìn ní ayé mi. God renew my life. renew ayé mi. renew my life. máa rìn ní ayé rẹ. continue to renew my life. gbogbo ní ayé tá a wà nù. the world is so evil. ẹja ẹja máa ra ìgbà padà. let us redeem the time. torí gbogbo ní ọjọ́ gbogbo. because all the days are evil. ìyá ara wa sọ́tọ̀. we need to separate ourselves. ó yẹ kí a jà pọ̀ mọ́ ayé yìí. we should not mix with the world. ìbárí ayé. ah the friendship of the world. ìṣọ̀tá ọlọ́run ni. and that means to become an enmity with God. gbogbo ẹnikẹ́ni tó bá fara rẹ̀ fún ayé jíjẹ. whoever gives himself to the world. ó nígbà tí ó wà láàyè. he died when he still alive. ọlọ́run kìlọ̀ fún ìwé jòhánù. God is watching people. First John. First John. two verse fifteen. First John two verse fifteen. ẹja gbọ́n tó wí. First John two fifteen. ìyára wa sọ́tọ̀ ẹ má ṣe fẹ́ràn ayé ẹ má ṣe fẹ́ràn ayé tàbí ohun tí ń bẹ nínú ayé yes bí ẹnikẹ́ni bá fẹ́ràn ayé yes ìfẹ́ àti bàbá kò sí nínú rẹ̀ ìfẹ́ àti bàbá ò sí nínú ẹ̀ nítorí ohun gbogbo tí ń bẹ ní ayé yes ìfẹ́ kún fi ara ìfẹ́ fún ara àti ìfẹ́ kún fi ojú eh. àti ìrera àti ìrera ayé ayé kì í ṣe ti bàbá bí kò ṣe ti ayé ti ayé ayé sì ń kọjá lọ ayé ń kọjá lọ àti ìfẹ́ kún fẹ́ rẹ̀ àti ìfẹ́ kún fẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá ń fẹ́ ẹni ẹni bá fi ṣe fi Ọlọ́run ni yóò dúró láéláé separate yourself. ọ̀fẹ́ ntọ́ ọba ti fa. whatever you drag. tágbára rẹ ọba ti ká. and ah, your power is not up to it you just have to stop it. má wọ náà rẹ kéréké. go look for a funny way. yàrá rẹ sọ́tọ̀. separate yourself. wo ntí wọ́n ní ẹlòmíì tó ń lé pé náà ni. and what you are some people are pursuing the world you are living. kò lè ayé bá. you cannot pursue the world that made you. ìkùtọ̀ wà lónìí ẹlòmíì wà. but where you are today some people are looking for. oúnjẹ ń jẹ mẹ́ta ojúmọ́ ẹlòmíì wà. you three three square meters. some people are still looking for. ilé tí wọ́n ń gbé yẹn ẹlòmíì ò rí gbé. and the house where you live some people are unable to get it. wo wo wo wo ayé ibi ọlọ́run sí ọ̀dẹ́ àwọn kan ò rí And where God has even seen you through some people. Ẹgbẹ́ ìtì ẹ̀gẹ́ bẹ́ẹ̀ sàn ní fi ń láyé. And some people get there because they live in their life. Ẹ̀jẹ̀ Ọlọ́run ń béèrè ilé ìka yàrá wa sọ́tọ̀. And God is expecting us to. Tá a bá lè yàrá wa sọ́tọ̀. If you can separate ourselves. Ìyanu ni. It's going to be miracle. Kí ló tún béèrè lọ́wọ́ wa? What is he asking for? us? lọ sí ìwé Galatia. Let us go to the book of Galatians. Orí karùn-ún. Chapter five. twenty-two to twenty-four. Galatia. Má gbàgbé èso. Don't forget about the fruit. Ohun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wa. Ó ń béèrè èso. Galatia five twenty two to twenty four. ṣùgbọ́n èso tí ẹ̀mí ní ìfẹ́. èso tí ẹ̀mí ní ìfẹ́ ń bọ̀ ayọ̀ ẹ̀já ara máa ka lọ́kọ̀ọ̀kan èso tí ẹ̀mí ní ìfẹ́. Ah, ah but the fruit of the spirit is love. ká nífẹ̀ẹ́ pé ah, eléyìí ò gbọdọ̀ ṣègbé. and ah, this one must not perish. ẹ má jẹ́ awowó tí ń fún wa. don't let us think about the money being given to us. tá a bá nífẹ̀ẹ́ a sọ fẹ́ lẹ́sẹ̀ pé kò dáa. if you love you tell the sinner that what he's doing is not good. ẹlẹ́sẹ̀ àti ìrònúpìwàdà. and the sinner will repent. a lè sọ ní ọ̀nà rẹ̀ ni. and we can say it in a number way. ká fi kẹ́ ẹ̀ la and they will deliver his soul. ò sì gba rẹlẹ. and so you don't need to talk to them in very. gbogbo kọlọgba kọlọgba sùúrù. it is not everything you have to be patient. me by force. and so there are some you have to be hard about it. ẹlòmíì sì ń bẹ tó yẹ bí wọn ti fi jésù lẹ wọn fi á and there are some people as they leave jesus they believe am. òfin ọlọ́mọ ṣe ń tọ́ fẹ́ ṣe. and that does not debar God from doing what he needs to do. jésù ògbọ́n má ṣe o it doesn't stop God from doing what he needs. àìní ìfẹ́ ẹ̀sán ìjà fílẹ̀ bẹ́ẹ̀ ó wúlò fún wa. ah you don't want to love him because God bless yẹ ọlọ́run gbọ́ kan la. and when the time comes God will deliver us soul. àìmọye èèyàn ló ti kú lọ́dọ̀ wa bẹ́ẹ̀. and many people are dead. tó ti kú tó lọ bẹ́ẹ̀. that they are dead and they left. tí wò sí lọ́run lọ. and there is no way for them to go. báwo la ṣe ní béèrè ẹ̀jẹ̀ àwọn yẹn lọ́wọ́. how are they not going to demand the blood of those people. wọ ikọ̀ ọlọ́run you minister of God that you are looking at you. wo ṣe olódùmarè. you mean you workers of God. wẹ́ni ọlọ́run yìí. you the person of God I'm looking at. ìgbà tó rò pé ẹ̀mí rẹ̀ when you think he's going to be blood. o ti tọ́ lẹ́yìn o kò gbọ́n kankan. what he puts on behind you you don't know. ṣé ló ń torí ẹ bá bẹ́ tó ń gbàdúrà. ah you are just hiding it and you are praying for. bọ́lá ń béèrè ẹ̀jẹ̀ rẹ̀ lọ́wọ́. My ah, God will demand the blood from you. o ò lè bá lọ́rùn o. you cannot miss such a night. àdúrà kí wọ́n má béèrè ẹ̀jẹ̀ lọ́wọ́ ẹ̀ ló kọ̀. and the prayer that they should not demand for the blood from you. èso tí ẹ̀mí ni ìfẹ́. that is the, fruit of. kí ni kejì. and the second one is ayọ̀. ayọ̀ gbogbo nítorí kó dé bá ọ máa láyọ̀. Whatever come upon you, just be happy. Nítorí kó wà láyìíká rẹ máa ń Whatever that is around you, be joyful. Yọ gba ìgbàlà lọ́wọ́ rẹ. Don't let that take salvation from you. Fúngbà díẹ̀ ni. It is just for a while. Ayé èso ayé tó títí. And this is not the life that you are going to carry. Wọ́n ti wù kókòrò tó lónìí. No matter how bitter it is Adùn pọ̀ lọ́la tó bá fẹ̀ mí ẹ̀dùn. Joy comes tomorrow if you can endure. Ẹ jẹ́ rántí àwọn tó mú ìyẹn rere wá Nàìjíríà. And remember those people that brought God from. Wọ́n kúkú

ọ̀rọ̀ ọlọ́run wípé jẹ́ kí n kúkú olódodo kí gbẹ̀yìn mi sì dàbí tí. à ń fọgbọ́n wàásù ìyìnrere lónìí wọ́n sì ń gba ìyìnrere òótọ́ lọ́wọ́ wa. and we are preaching the gospel today and they are taking the true gospel from us. kí gbogbo ẹ̀ sálẹ̀ máa dá yùn. so that everybody will be shining. everybody lè máa sọ pé yes àjèrè ọkàn ni wa. and so that people will say oh good we are winning souls. sọ́ọ̀sì tí a ń pè lájèrè ọkàn ìsàjèrè ọkàn àjèrè owó ni o. and the third is also winning they are winning souls they are winning money. àjèrè àjèrè owó ni o. they are winning money ajèrè owó ni o. they are winning money. ajèrè owó ni o. they are winning money. nítorí pé kí ni. why. àgbàkádàrà. didn't accept faith. àfẹ́ kí lè rí ọgbọ̀n ọdún ọgbọ̀n ọdún ṣe lóòjọ́. and we want the promises of thirty years forty years to come to pass. kí ló ní ká sọ yẹn. what did he say. ẹ ẹ kí ló sọ sùúrù àbí kí ló pé. ayọ̀. ayọ̀ wáyọ̀ rí you have to seek for job. ìwọ nìkan kọ́ lógún dé bá. you are not the one facing challenge. ṣiṣẹ́ olúwa nígbà tọwọ́. and do the work of God when you are and when it's not even open. wáyọ̀ rí and make sure you find job. kí náà mi máa lè máa rí bí jọ. so that the fire of Almighty will be burning. the fire of Holy Spirit will be burning ní kẹ̀kẹ́ lọ́wọ́ fún ọ pé kọ́ máa fi lórí. even if it is only bicycle that you go through. go ahead with it. èrè ń bẹ lọ́run. the profit is in heaven ẹ̀bùn bẹ lọ́run. and the gifts wait for you. ẹlòmíì tá a rí ńlá lónìí. and the people that you see big today. ẹlòmíì ti gbèrè ẹ̀tàn láyé. and some dey taking their reward in this Because earth. nítorí pé kíni. because ọba aráyè dọ́dọ̀ rẹ̀. the king for heaven to come. nítorí dáyé dọ́dọ̀ rẹ̀. the prince for heaven to come. ṣùgbọ́n má bàa yìnbọn pa. because the one doesn't want to be persecuted. ohun tó dùn tó dùn. and he was telling them sweet sweet things. bẹ́ẹ̀ ni bíbélì púpọ̀. is in the bible. ṣùgbọ́n kì í ṣe tó dùn ní Jésù wàásù o. it is not sweet things that Jesus preach about. Jésù ọ̀pá ìlì pẹ̀lú Pharisee and Sadducee. he doesn't tally with Pharisees and the Sadducees. Jésù Olúwa kò kò fojú ọba kò wojú ọba àti ìjòyè. he doesn't even look at the eyes of the king and the prince. bẹ́ẹ̀ ni ó sọ ó sọ òtítọ́ ọ̀rọ̀ o. and he told them the truth débi pé ẹ má gbàgbé olórí àlùfáà. don't forget the chief priest. pé gbòó mi mo lè dá ọ lẹ̀. I can save you mo lè so gbogbo. I can do all things. sóòtọ́ sóòtọ́. truly. ìwọ ni ọba àwọn Júù. are you the king of Jews. ó ní ìwọ wí. he said you said. kọ́mọ lè tú ọ lẹ̀. I can release you. ó ní àkókò òkùnkùn nílé. he said this is the time of darkness. àkókò òkùnkùn máa kó òun wájú tiẹ̀ náà. at the time of darkness he flee. ó kó òun Jésù. he flee from the presence ẹni tá a yé ti dẹni tí gbogbo ayé ń fẹ́. he that the whole world has become somebody everybody calling him. àwọn tí a ń kọ́lẹ̀ tí wọ́n náà ráyè ni wọ́n fẹ́ di fọ́ yìí. people that they forsake him they are the one calling him speaking in tongues. wọ́n gbàgbé China wọ́n ti rú bíbélì lọ wọ́n ti ah, India vaguing up and down. India ti ń gbọ́ lọ́ngbọ́ báyìí. Even the Indians are talking about God. Pẹ̀lú orí ọ̀fẹ́ àwọn gbogbo àwọn ìlú ńláńlá tá a gbọ́ kíkì wọn. All the great cities we hear about them. Láti mọ̀ pé Jésù lolúwa o. They know Jesus is Lord. Jésù ń àpíà lójú fún àwọn èèyàn ńláńlá nínú àwọn ẹlẹ́sìn. Among the religious people. Ewu ń bẹ lọ́nà. There is danger. Gba Jésù. Accept Jesus. Òtó ilé ayé tó. Enough of pursuing the world. Ẹnì kò lè le bá you cannot pursue and make yóò ṣe máa yí lọ. if you continue to turn around and ọjọ́ kìíní. one to four day. ọjọ́ kejì. twenty twenty is now three. the third now is the third month. third march now. Today is twenty-nine. Today is twenty-nine. By the grace of God, between three days. And between three days now. twenty twenty ti ń lọ nù. That means twenty twenty is going. Àtúnbọ̀ four four. We are going to another four four. Àbọ̀ five go to the six months. ọjọ́ kan ṣoṣo á wá padà dọdún kan. and then one day we turn to a year. a sì kọjá lọ. and to pass back. iye ìjèrè ọkàn wo ló sọ. how many souls have you won. o lé lọ́dún tó kọjá òkú. and you pursue it last year you couldn't still make it. mo sin ọlọ́run. you serve God. olùwọ̀n ó ní wọn pé ọmọ jacob láti wá mi lásán. he never called the seed of jacob to seek him in vain. ó ní ẹ wá mi. he said seek me and you will find me. wáyọ̀ rí. seek joy. ó sá lọ díẹ̀ run away from the wife. àtúnṣe àdúrà náà lọ́rùn come back from the wife. dúró lákòókò yìí. you have to stay this way. ìgbẹ̀yìn ti dé. the end has come. kí ló tún wí. what did he say. Hmm. àlàáfíà. àlàáfíà. ìpamọ́ra. ìpamọ́ra nípamọ́ra. just have to endure. láti ṣiṣẹ́ yẹn. to do the work. èso ọlọ́run those are the fruits of God. o ti retí lọ́wọ́ wa. that is what is expected. ìpamọ́ra. you just have to endure. wàá mú wa wọ́n á bá wa jà wọ́n á bínú sí wa wọ́n á pa láàrin wa dànù. ìgbà náà wọn á nà ń sin ọlọ́run ọ̀yà mọ̀ ìwà pẹ̀lẹ́ ìwà pẹ̀lẹ́ ìgbàgbọ́ ìṣoore ìpamọ́ra ìgbàgbọ́ ayé yóò ṣeéṣe yóò ṣeéṣe ìṣoore fún àwọn tí ò ní àwọn tí yà ń jẹ ẹ̀rọ àwọn orílẹ̀-èdè kan wọ́n tún kówó fún wa even some nations are giving money now. ẹ̀rọ àwọn bàbá kan wọ́n ti kówó lẹ̀ báyìí. even some man they are putting their money there. ẹjẹ́ alówó yẹn ẹjẹ́ alówó yẹn fún hospital wa. then the money for the hospitals. ṣe mọ̀ pé ẹ tí mà ti ń bọ̀ báyìí. you don't know what is coming. òun ti ń bọ̀ lẹ́yìn tí ẹni ṣe pé bàálù ò tiẹ̀ nílé fún mi. even the plane will not be able to take off. because if you try it, it will down. torí ọlọ́run sún mọ́lẹ̀ díẹ̀díẹ̀. because God is coming down ó ṣe é ṣe kó funfun yìí má ṣe rìn mọ́ bàbá mo gbọ́ mo yíra o ẹja tún orílẹ̀-èdè wa ṣe. let us renew our nation. ẹja tún orílẹ̀-èdè wa ṣe. let us renew our nation. ẹja dìde ká ronúpìwàdà. let us arise and repent. ẹ má jà ń wa sí pé tèmi bá ti yó ọmọ ẹlòmíì bá kú. when you are well can die. ẹja jọ tòótọ́. let us say the truth. ntí ìṣe tiwa ká má mú mọ́. what does not belong to us we shouldn't take. èyí ni ń pè ní ọmọ Ọlọ́run. that is what we call children of God. ẹ tún fún fún alẹ́ kan sí i ìwà tútù ìwà tútù àti ìkó ara ẹni ní ìjánu ìkó ara ẹni ní ìjánu òfin kan kò lòdì sí irú wọn ni ìṣúwẹ̀ jẹ́ pé ní ìṣú ẹ̀mí. that is what we call the. ti Jésù ń retí lọ́wọ́ ọmọ Ọlọ́run. that is what Christ is expecting. kí la fi lè mọ̀ onírànṣẹ́ Ọlọ́run. why do we know you as a minister of God. ìbínú bẹnu rẹ. you still get angry. ìwà àgbèrè ń bẹ lọ́wọ́ rẹ. you still fornicate. ẹ já tiẹ̀ lọ wo èso ti ara. let us go to the. lùwẹ̀ the same book of. orí karùn the same. the same chapter five. nineteen yẹn nineteen to twenty-one kí ló wí èso tí a. ǹjẹ́ àwọn iṣẹ́ ti ara farahàn. tí ṣe ìwọ̀nyí. tí ṣe ìwọ̀nyí. panṣágà. panṣágà. àgbèrè. àgbèrè. ìwà èrí. ìwà èrí. wọ̀bìà. wọ̀bìà. ìbọ̀rìṣà. ìbọ̀rìṣà. oṣó. wọ̀bìà ló ń bẹ lórílẹ̀‐èdè. àgbẹ̀ austin. ẹlòmíì kówó kó kó kó. some people dey embezzle money embezzle money. kó kó kó kó kó kó tán ìwà wọ̀bìà èso ti ara kò sì sí téèyàn lé ní tó lè tẹ́ lọ́rùn wípé kọ́ máa ní sí kọ́ máa ní sí kọ́ máa ní sí. ìjọba ìwọ wo nǹkan kan lálẹ́ yìí o. now think of something this morning. ìwọ gbé nǹkan tó tóbi tó fẹ́ràn jù. that is something big that you love so much. gbèsè àyà you have carry it on your chest. kò sọ pé kò sẹ́ni ó lè gbà lọ́wọ́ rẹ̀. and say there is nobody that can take it from you. o rí pé bó bá ti kàn án. as soon as you sleep. ó ṣeé ṣe kó o má ba lórí bẹ́ẹ̀dì ẹ̀ gangan. it is possible you don't miss such a thing. lọ́jẹ́lẹ̀ bẹ́ẹ̀dì lọ́ba. you will see it on the ground. báyé ṣe rí bó ṣe gbé jùlẹ̀ tẹ́lẹ̀. that is how you are going to say it. rí pé ìgbà gbé jùlẹ̀ tó jí bọ́ọ̀lẹ̀ yẹn when you put it down. bá ọmọ rẹ bá wọlé wọn lè gbé lọ. when your children come they can take it. bọ́mọ ọ̀dọ̀ rẹ bá dé ó lè gbé lọ. even your servant can take it. and you say nobody can take it from. Eh, eh, America ní ọ̀sẹ̀ nìkẹ́ni tó lè dẹ́rù bà wọ́n. and the American says there is nobody that can put fly. Uh, eh, China ní ọ̀sẹ̀ ni ó lè dẹ́rù bà wọ́n. and the China too they were India ní ọ̀sẹ̀ ni tó lè dẹ́rù bà wọ́n. India say nobody. Nigeria tiẹ̀ wà nú ẹrù tẹ́lẹ̀. and Nigeria dem fear before. ẹrù á dẹrù lẹ̀. and the fear now come across another place. àwọn orílẹ̀-èdè tí a ní ọ̀sẹ̀ rù wọ́n wà mọ̀ pẹ̀lú wa. and the country that they say there is no fear they no dey fear. àforílẹ̀-èdè tó ní Ọlọ́run. unless the nation that has. àníkàló ní ìsinmi. they are the ones that have rest of mind ṣùgbọ́n tá a jẹ òjà gbọ́n. but we what we want to eat. wọ bíà ló ń bo èdè jẹ́. it is only official way. orílẹ̀-èdè a níbi àti preach àti níbi àti preach prosperity rárá. we don't need to preach prosperity in this country. mi ò bú ẹ̀yin bàbá màá tẹ̀ ń i. am not an an not láti rí àwọn èèyàn àti ẹ̀pẹ́ kí ògùn ká lè mọ̀ pé Jésù lè ṣe é. and ah, for us to know that Jesus can do it. ṣùgbọ́n tá a bá lè kìlọ̀ fáwọn èèyàn. but if you can warn people. tí wọ́n gbẹ̀gbẹ̀ ayé rere. that they are living good life iléeṣẹ́ tá a bá fi ẹ́ yóò tẹ̀síwájú. and any company that been fixed before. wọ́n á ní ìran ọjọ́ iwájú fún iléeṣẹ́. they will have future vision. wọ́n á mọ̀ pé báwọn bá kú omi ẹlòmíì náà tó máa rí lò. we know where they live and another people take over. àrọ́mọdọ́ máa máa jẹ nínú ẹ̀. and their generation will be well fed. ẹ wo gbogbo iléeṣẹ́ wa ló ti lúùtù tán. look at all the companies they have bought. nípa àjẹkújẹ. it is through their efficiency. engine ti ń ṣiṣẹ́ àti lọ yọ́ta. even the engine that was their company. generator agbẹ́ta. the generator of the company iléeṣẹ́ dahoro. whatever they have that benefit them has been sold out. wọ̀bìà lọ fà á. that is perniciousness. àwọn èso tara tí Jésù. those are the the fruit of the tree. kí ló tún wí ìyàgbèrè. ìbọrìṣà ìbọrìṣà oṣó oṣó ìríra ìríra ìjà ìlara ìlara ìbínú ìyẹn there are so many. ìlara. and to be envious. ọ̀rọ̀ òtítọ́ tó gbọ́ ní ìtẹ̀lẹ́mẹ̀ ẹlòmíì ti sọ pé kí ni sọ yìí ní. Ah, to some people will have been complaining what is he saying. àwọn èèyàn wà nù wàhálà wàhálà yìí ṣe wàhálà. this one is not a problem. ọwọ́ ọlọ́run ni. that is the hand of God. tàbá ti lọ́lọ́run ànídìí. well we have gone don't you see. ó ti sọ pé. he has already told us. èrè àwọn èèyàn búburú. that is the reward of the wicked people. yẹn ni pé yóò wá ètò Tabati tába ti lọ́lọ́. bíbélì àgọ́. gbogbo ohun tó ṣe sí ilẹ̀ Egypt. all what he did in Egypt. kò dé ilẹ̀ Gósẹ́nì. never go to the land of the Goshen. gbogbo àkọ́bí ọmọ tó kú. all the first born that died. ní ilẹ̀ Egypt. in the land of Egypt. kò dé Gósẹ́nì. never go to Goshen. jẹ́ kí ilé rẹ di Gósẹ́nì. let your house turn to Goshen. jẹ́ pé Gósẹ́nì níbi tí Ọlọ́run ń gbé. and where God will call Goshen is where God will. ibi Ọlọ́run dojú where God face. ibi Ọlọ́run wò. where God look. ibi Ọlọ́run bá sì wò kọ́sẹ́nìkẹ́ni tó lé lé bẹ̀. and where God look nobody can pursue him there. nígbà tí Ọlọ́run sọ pé kọ́lọ́run Jésù fọkàn Jóòbù. when the Lord gave gave them. gbogbo nǹkan ni mo fún ọkọ fọkàn. and giving you everything to come. ṣùgbọ́n ẹ̀mí rẹ̀ ò dá lọ́rọ̀. but the soul you must not touch. ẹ i pé kò rẹ́ mi lórí. and you know it will not touch. Ọlọ́run that is God. Ọlọ́run tó rìn lórí omi. he that walk on the sea. láì sí nǹkan without anything. Ọlọ́run. God tó tó fi tó fi ẹnu ẹja ṣe báńkì. that made the man Ọlọ́run refuse to turn to bank that is God. ó jókòó sórílẹ̀-èdè. he sat on nation. ṣùgbọ́n ọ̀rọ̀ wa ọ̀rọ̀ tá ọ̀rọ̀ tá a ní ṣe là ń fọ́n ká. and all the riches that we have just scatter it about. títí dàárọ̀ yìí. up to this morning. ìfọ̀pọ̀wò òṣìṣẹ́. and then. títí dàárọ̀ yìí. up to this morning. iná wọ ọ̀tàn. our electricity not working. a kàn ń kó generator wọlé. we are just bringing in generator. orílẹ̀-èdè tá ń lọ á dákẹ́ lẹ́lẹ́. at the nation where we go we be so quiet. láì gbọ́ generator kankan tí ń ṣe pẹ́rẹ́ lẹ́lẹ́. without a single generator there iná ìṣẹ́jú. and their their electricity level. ebe yẹn lọ máa ń kọ́gbọ́n wá sórílẹ̀-èdè ẹ̀. and then some people go to another country to learn. ara oko nàìjíríà. and ah, we are bush people. ara oko ni a. we are bush people ìkàsí ni a. and wicked people. àkànlá ń gbilẹ̀ nípa títí ọlọ́run ní. we just say we are establishing by what we do. òǹkà jẹ̀là ń wá. it is what we are going to eat and we are looking for. ẹ jẹ́ ká ronú ká pìwàdà. let us repent and pray. ká so èso fún ọlọ́run. and bring fruit for God. orílẹ̀-èdè wa di táwọn èèyàn ń sá wá wá. so that our nation will now be a tourist orílẹ̀-èdè làwọn èyìnbó ń gbé tẹ́lẹ̀. it is this nation that the world people dwell before. ẹ má gbàgbé jọ́ọ̀sì ilé àwọn èyìnbó ni. it is the dwelling place of the ti dahoro lónìí. but it has become desolate today. ó ti dahoro. it has become desolate today. ìlú Èkó and Lagos. làwọn èyìnbó ń dé sí jù. that the the, white people do not. tí á rìn kiri tí á wá sọlidé. and they become unnervy. nítorí wẹ́dà wa. because of our weather. ẹ̀rù ń bà wọ́n torí wọ́n má bàa jí they are so afraid so that they don't want to be kidnapped. ẹ̀rù ń bà wọ́n kí wọ́n má bàa pa wọ́n. they are being they are afraid so that they will not be murdered. ẹ̀rù ń bà wọ́n torí pé wọn mọ hòtẹ́ẹ̀lì tí wọ́n dé tí kí wọ́n máa gbowó kí wọ́n máa pa. and they are afraid so that they don't know the hotel that they are going to lodge in the morning. orílẹ̀-èdè Nàìjíríà di ẹ̀rù jẹ̀jẹ̀. and the nation turn to fear. and that is where we call on God if not for God that remain there. bẹ́ẹ̀ bá ti jóná. maybe it will have been consumed. ẹ aronúkú àdàwọ̀ ẹ̀kọ́. let us repent. ọmọ ọlọ́run mò ń bá sọ̀rọ̀ èso ohun ọlọ́run ń béèrè lọ́wọ́ wa. I'm talking to the children of God what God is demanding from us. As a ẹ jẹ́ àmú kúrò. let us remove it. ẹ mọ̀. ìwà èrí. ìwà èrí. àrùn kan ìpànìyàn ìmùtípara ìrẹ́dì òru àti irú wọn ni àwọn ohun tí mo wí fún yín tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí mo ti wí fún yín tẹ́lẹ̀ pé àwọn tí ń ṣe nǹkan báwọn ni ah. yóò jogún ìjọba ọlọ́run. ọ̀tán ọ̀tán ẹ já lọ sàkàrùn márùn péré náà lásán. we are going to say five. ẹ má gbàgbé ewu ìgbà kẹyìn. don't forget about the perilous time. yẹn wà nínú ìwé Timothy. that one is in the book Kini of Timothy. kìíní orí kẹta yẹn orí kẹta yẹn ẹ má ka láti kìíní de kẹsàn ewu ìkẹyìn la lé o. that is one of the perilous time. náà láti tẹ̀lé yìí o. and this is the one the ẹ lọ Timothy orí orí kìíní. the first of the book. first Timothy six first timothy chapter six. eleven to fourteen ní tí ọlọ́run béèrè lọ́wọ́ àwa ikọ̀ àtìríjú. ṣùgbọ́n ah. ìwé ènìyàn ọlọ́run ìwé ènìyàn ọlọ́run sáfù nǹkan wọ̀nyí sáfù nǹkan wọ̀nyí kó o sì máa lépa òdodo kó o máa lépa òdodo ìwà bí ọlọ́run ìwà bí ọlọ́run ìgbàgbọ́ ìgbàgbọ́ ìfẹ́ ìfẹ́ sùúrù sùúrù ìwà tútù ìwà tútù máa ja ìjà rere ti ìgbàgbọ́ máa ja ìjà ti ìgbàgbọ́ yẹn ni pé ká máa should be so much good and bad things. ká èèyàn dọmọ ọlọ́run. to turn cheap people to the children of God. ó tí ọlọ́run béèrè lọ́wọ́ wa. that is what God is demanding. ká sọ wọn dá lágbára. to make them fast. nípa ọ̀rọ̀ ọlọ́run. through the word of God. nípa àdúrà gbígbà. through prayer. nípa nípa yínyìn ọlọ́run. and by praising God. ká gbé àwọn generation mi dìde. so that we raise another generation. kí generation wa máa padà sí generation wa àwọn ará òkè òkun. and so that our own generation will not come back to the land of our ọ̀sán máa wọn tó máa ń pọ̀ mímí mọ́mọ́. nobody none of their children know about holy spirit. kọ́ máa jẹ ọ̀rọ̀ orílẹ̀-èdè jọ wá lójú. we should not be too much concerned about the riches of the nation. ọ̀ya màmá di ìyà ìnípẹ̀kúnmọ́. di ìyà ìnípẹ̀kúnmọ́ o. nínú èyí tí a gbé kù sí. ẹ̀yin ikọ̀ àtìríjọ ẹ di ìyà ìnípẹ̀kúnmọ́ o. you minister of God. èṣù ọgbọ́dọ̀ rémi àtẹ̀yìn lọ́rùn apáde ẹ di ìyà ìnípẹ̀kúnmọ́ o. and the devil must not see us in that fire. ẹ di ìyà ìnípẹ̀kúnmọ́ o. you just have to hold on to last. ọmọ ọlọ́run ọ̀sà Sunday school. Sunday school ẹ ẹ̀yin ènìyàn pàtàkì pàtàkì deacon and deaconess pattern pastor all the pastors all the pastors evangelist all the evangelists all the evangelists ẹja padà lé let us go back home ọlọ́run pè wá God àánú sì kù ẹ jẹ́ ká padà béèrè àánú lórí èdè. let us return back to God in love for mercy. ọlọ́run yóò dáwọ́ bí dúró. and God is going to stop the thief. yóò dáwọ́ wàhálà dúró. is going to make the evil cease. yóò dáwọ́ ìdààmú dúró. and make the trouble to cease. ohun tèmi kọ́kọ́ rí ni òjò òjò ẹ̀jẹ̀ o. what I first to see is that blood. àgọ́ àwọn èèyàn mímọ́ ni òjò ọ̀rọ̀ blood to blood. we still have the same. àwọn bàbá rere we still have good fathers in this country. àwọn olóòótọ́ sì kú lórílẹ̀‐èdè yìí. we still have the righteous people in this country. tólóòótọ́ bá lọ tí ó máa ṣẹlẹ̀ á kú èkì ń bọ̀ lórílẹ̀‐èdè tàbá kẹsàn-án. the righteous one ẹ̀yin olóòótọ́ ẹja dúró. all the faithful people let us wait. ẹ̀yin tó kù díẹ̀ káàtó ẹja padà lólóòótọ́. you that is remain still a little let us go back. ìbárí ayé ìsọ̀kan is the enmity with God. Jésù wípé gbogbo ẹ̀ka kẹ́ka tí kò bá so èso. that bears no fruit. èso lọ́lọ́run retí lọ́wọ́ wa. God is expecting fruit. a gé dànù. he is going to be cut off. a sì wọ sínú iná. and he is going to be set on play. wọ́n that is it. èmi rè ní wọnú. We are not go to fire. Àní dààmú. We will not be troubled. Ogun ò ní borí rẹ. Ah. Brother battle will not be troubled. Ìsìn ò ní máa pé ọ. Ọmọ ah, ah, àpé ìran rẹ. Máa wí tẹ̀lé mi. Say after me. Jésù Olúwa. Jesus the Lord. Jésù Olúwa. Jesus the Lord. Mo gbà ọ́ lólúwa. I accept you as my Lord. Àti olùgbàlà mi. And my saviour. Jésù. Jesus mo gbà pé o kú. I believe you die. mo sì gbà pé o jíǹde. and I believe you resurrect. mo sì gbàgbọ́ pé o ń padà bọ̀. and I believe you are coming back. gba ọkàn mi. deliver my soul. mo jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi. I confess my sin. ní iwájú rẹ. in your presence. àti níwájú àwọn ikọ̀ rẹ. and in the presence of your ministry. àti níwájú àwọn áńgẹ́lì rẹ. in the presence of your angel. tẹ́lá tí ò ní lọ. that has from today. mi ní dẹ́ṣẹ̀ mọ́. I will commit no sin. ẹ ronú. repent. mo ronú. I repent. mo sì pìwàdà. and I repent. láti òní lọ. as from today. n ó máa tẹ̀lé ọ. I will follow you rẹ ọ̀rọ̀ rí ọmọ gbé inú mi èmi àmọ́ gbé inú rẹ láti òní lọ mi ní lu jìbìtì mọ́ láti òní lọ mi ní ṣàgbèrè mọ́ láti òní lọ mi ò ní kúrá mọ́ láti òní lọ mi ní wà ibi mọ́ láti òní lọ mi ní gbẹ̀yàn sógun owó mọ́ láti òní lọ mi ní lépo owó tí ì ṣètè mi mọ́ láti òní lọ kó dàjèrè ọkàn bàbá sọ̀rọ̀ rẹ fún àwọn ènìyàn mo gbà ọ́ gbọ́ ní orúkọ bàbá mo gbà ọ́ gbọ́ ní orúkọ ọmọ mo gbà ọ́ gbọ́ ní orúkọ ẹ̀mí mímọ́ Jésù Olúwa wa sí àmì mẹ́ta àmín àmín àmì lórúkọ jésù ẹ ṣe púpọ̀ yóò sì dára fún fáírọ̀sì padà síbi o ti ń bọ̀ kòlóra fáírọ̀sì padà síbi o ti ń bọ̀ kòlóra fáírọ̀sì padà síbi o ti ń bọ̀ gbogbo ẹ̀yin tó mú nàìjíríà lórúkọ jésù àníríkàjẹyọ kan ń lọ ẹnìkan tí wọn ló kú yẹn àníríkàjọ ẹnìkan lọ gbogbo èyí tẹ wà lórí sick bed báyìí ẹ sàn ẹ sàn o ìwòsàn wọnú ayé yìí ìdáǹdè wọnú ayé yìí ọ̀ràn iná ẹ̀mí mímọ́ fún ìwòsàn fún ìdáǹdè fún ìràpadà ẹ sàn àṣẹ ni ẹ sàn lọ́wọ́ fáírọ́ọ̀sì kí fáírọ́ọ̀sì ohun tó ní kó jẹ́ ẹ sàn lórí hiv ẹ sàn lórí ebola ẹ sàn coronavirus jáde gbogbo àgbáyé mo gbàdúrà fún gbogbo àgbáyé ẹ̀sán coronavirus kọ́ wọlé lọ ká má gbúrò ẹ̀ mọ́ ẹ̀yin tẹ̀ ń kárí ẹ̀ káàkiri tẹ́ ẹ tẹ́ ẹ mà pọ̀ wà lára yín kọ́ ẹ sàn kó o ṣe sàmì tó gbọ́wọ́ lébi tó dùn ọyẹ ò ní rí mọ́ oríire ò ní gbàbọ̀dè ìwọ bàbá tó ń wó mi oríire ò ní gbàbọ̀dè orí ọmọ rẹ ò ní gbàbọ̀dè orí ọkọ rẹ ò ní gbàbọ̀dè orí ìran rẹ ò ní gbàbọ̀dè àlàáfíà kó wọ̀ ní ìwá àlàáfíà kó wọ orílẹ̀-èdè wa ogun ìṣèdè òjijì kó kúrò káráyè képọ̀ lọ́run ìwọ tó ń képọ̀ lọ́run lé yẹn yóò gbọ́ tí ẹ bó o ṣe kúnlẹ̀ tó o béèrè yẹn ọlọ́run ó ṣe é ọmọ rí ò ní kú aya rí ò ní kú ilé rí ò ní bàjẹ́ ìdààmú ò ní bọ́ ààbò máa dájú lọ ṣe rere lọ pọ̀ sí i lọ rà àánú gbà ògo ọlọ́run kó wà ní ayé rẹ bísínẹ́sì rí ò bàjẹ́ ilé rí ò bàjẹ́ ayé rí ò bàjẹ́ ìdààmú ò bọ́ ọmọ ò kú fún ọ aya ò kú fún ọ ọkọ ò kú fún ọ ò dokú ọ̀sán gan ọwọ́ ayé ò tì ọ́ ìran yóò ṣe rere ayé ìyá ṣe rere ìdààmú ò ní bọ́ ọlọ́run àpọ́sù yóò gbé ọ dìde ọlọ́run bàbá mi adébóyè yóò gbé ọ dìde ọlọ́run abíyára yóò gbé ọ dìde òkìkìrì ó kàn ó ṣe rere o ọlọ́run àwọn alààyè yóò gbé ọ dìde ọlọ́run bàbá bàbá tó ti sùn tí orúkọ wọn parẹ́ yóò gbé ọ dìde àìsàn ayé rẹ gbẹ ìdààmú ayé rẹ gbẹ ilé rẹ ò ní rí fáírọ́ọ̀sì corona virus ò ní rí corona nineteen ò ní rí àìsàn káìsàn ò ní wọ ara rẹ etí rẹ ló fi máa gbọ́ ojú rẹ ló fi máa rí èrè àwọn èèyàn búburú kò ní kàn ọ́ gbogbo òlù tí ò ní ọlọ́run ẹ ní ọlọ́run ẹ gba jésù gbọ́ ẹ gbà á gbọ́ a ó sì gbà yẹn là jésù olúwa wa. ti rẹ bàtà.